má ṣe pọ̀ ọ̀rẹ́ mi ẹni afẹ́ tó fẹ́ ni láyé o ilé ayé o ilé ayé o inú bá jẹ́ pa ṣé bí mo ṣí o ń tó wà nù o inú ọmọ adarí wúru ṣe ti kárẹ́ o. It's got me thinking of life and the things we do down the sky oh kí ni wọ́n ń pè ní swap. what's the meaning of swap? This got me thinking of life. And the things we do down the sky, oh, Guinea won't penny swap. What's the meaning of swap? Yeah, it's got me thinking of life. And the things we do down the sky, oh, Guinea won't penny swap. What's the meaning of swap? Wam wam wam yeah. And the killer fast on the Ayeda gone, takotabo ọ̀rọ̀ yìí kan yín gbọ̀ngàn ẹ̀sùn máa bí kẹwàá gbọ́dọ̀ mi kẹ́ lè kọ́gbọ́n olólè ayé rẹ me thinking of. Okay. Yes, love. Mi ti dáná. Come again. Kí ni ìpàdé sọ́nsẹ̀? Mi ti sùn jẹ láàárọ̀ yìí. Jọ̀wọ́ ṣé ọmọ pé mo lọ bí iṣẹ́ láàárọ̀ ṣé mi ní jẹun lọ bí iṣẹ́ yìí? mo sọ fún ẹ lánàá náà ó rẹ̀ mí gan-an mo fà mo ṣẹ̀ṣẹ̀ jí ni. Ah, o ṣe jí ni kí máa jẹun lọ iṣẹ́ àtàwọn kọ́ ló ti sùn ni. àbínú ṣọmọ nǹkan bá mi ṣe usual. kí ni nǹkan tó sọ sí mi. bá a ṣe máa ń ṣe náà the usual way. Oh, kí n tún lọ lé ní kí n tún lọ sí true kí n tún lọ jẹun bẹ́ẹ̀ àbí kí n ra kí n máa gbé lọ sọ́fíìsì àbí. tó ń ṣe yóò dá anyway ṣé kí n ra yes love bá my usual plates. yes. oh serious. mo lè máa ṣe bẹ́ẹ̀ mo ṣàṣọ wọn pé kò gbọ́mọ ọ̀dọ̀ fún mi àbí òun wà ní tèmi ń sìn báyìí ṣá má ra tọ́kì wa o torí èmi ò jẹ́ tọ́kì o ẹja ni mo fẹ́ o ìtumọ̀ òye ẹ nínú ọ́fíìsì ṣe ọjọ́ ọjọ́ òrìbí ọjọ́ ọjọ́ ti bá tún rí yín pẹ̀lú àwọn apalapala tẹ̀ wọ́n ọjọ́ ìbá jẹ́ tó bí bá. Ah, inú bínú sá inú bínú sá inú mi ṣẹlẹ̀ mọ́ sá. wọ́n bèèrè bẹ́ẹ̀ kí n má bínú tó lè jẹ́ bá bá àlù iléeṣẹ́ kékeré máa ṣe bẹ́ẹ̀ ṣe yìí. aláǹdí bẹ́ẹ̀ fún mi wọ́n ni mo let this one be the first and the last ọjọ́ ọjọ́ the battle try irú ọ̀tẹ̀ ṣe yìí ìṣẹ̀yìn jókè lébàá. Thank you, sir. ẹ pé Stella fún mi. Yes. Ẹ jọ àǹfààní gba ọ̀pọ̀ tí mo ní kò pè fún mi tì o. Gbogbo ti fẹ́rẹ̀ dì sá. Kọ́mi ìdí, ó ti fẹ́ ṣe kí ni? Ó ti fẹ́rẹ̀ dì sá. Èdè wíwo ni nǹkan tá a fẹ́ ṣe lọ́la. Ṣé pẹ̀lú ó ti fẹ́ rí by I don't understand. Báwo ni bíbí ṣe ṣe báyìí náà? Báwo ni ṣe máa fi ṣe ṣe báwo ni báyìí lè ṣe báyìí? Ọ̀gá, ṣé bọ́lá lè ní everything bẹ̀rẹ̀? Ní fọ́pù máa ní everything máa wà wọ́n rẹ́jì sí. You know I won't entertain any error. Now, make trouble. we parí kí in time mo lè very low text mi kí n cross check because mi trust ẹ̀ rárá. Mi trust yín, ẹ má bàṣẹ́ jẹ́ fún mi. You can go. kí ló ṣe é ṣé o sick ni. ṣé kò tó wà láyà mi ṣé kò tó kò tó ní jẹ. ní kí ni ìkó tó ti gbẹnu kọlẹ̀ tó tẹ̀sí ní stroke ẹ̀rí tó tó tó ti sọ pé ayé òkè àtọ̀ àlùfáà ìbọn eu vou lọ ṣé òun ọ́fíìsì ló wà ní gbogbo yẹn dírẹ́sì náà tó lọ sílé ẹjọ́. ilé tó lọ pọ̀ ń bọ̀ ni. Mind you, let this be the first and the last to my ever dress as an officer. Ọjọ́ kọjọ́ ti bá rí ẹ tó bá dress like that. Aṣojú ẹgbẹ́ ilé tó ló ń wọ̀ ẹ wọ wá sọ́fíìsì. And kó stop gbogbo nọ́ọ̀sẹ̀ tó ń fọ gbé ìfọ̀sọ́kọ̀ tó dàgbà tó bá rọ ní sínú láìlọ̀ tó ń bá dọ̀m dọ̀m. Nonsense. Get out of my office. Swap our ọ̀rẹ́ ti di ó dà pé o ò lè ṣẹ́ o yẹ ẹsẹ̀ o ṣe ṣe gbogbo ní ìṣeré wàá lọ sọ́dọ̀ sẹ́kítì o yẹ ẹsẹ̀ o ní kókó fàlà ọ̀ṣọ́ gíláàsì kan about 45 files who don treat them who dem wan submit our files on the table lane láti close. ọ̀gá forty five files sá ó ti pọ̀ jù dáhùn fẹ́ parí yẹn lẹ́ni kò lè kó síbù sá. láì kọjú kò tí ì tán ó ṣì máa hard fifteen later na ọ̀gá tó. ọ̀gá ọ̀gá mi ní ṣe bẹ́ẹ̀ mọ̀ sá ẹ má dé mi sá. má dé mi sá ọ̀gá ẹ̀ka mi sá. bàbá ń wáṣẹ́ dáadáa láti rí i. Oh. ẹ ṣe fi ra. wọ́n dinú gan o Hi, sweetheart. How are you? Mo fine. Báwo ni iṣẹ́? Well, ah, it was good, fine. But you look so stressed. I'm telling you. Pẹ̀lẹ́, ọmọ kan, wàá lọ sí pásítọ̀ mi sí wàá mo ti sóúnjẹ tán i will dish it and then you eat so wàá tètè sùn wàá lè tètè jì. oúnjẹ ah that is not the right thing nisin okay um, babe kí lè ní. èmi. Mm-hmm. Um, today is not our anniversary. Mm -mm. It's not my birthday. It's mm not your birthday. That is not what I'm talking about. Days of the week. Kí lè ní jẹ́. Oh, Wednesday. Wednesday every Wednesday wọ́n máa ń ladies night so today is ladies night and bó dẹ̀ ṣe rẹ̀ mí yìí nǹkan tí mo ease out stress mi kì í ladies night. <laughs> stop it ladies night mm-hmm. ṣé mo bẹ́ẹ̀ lọ́rọ̀ ẹ̀ lánàá àbí mo come off it Joe. ladies no it doesn't matter we have to do that together. Hmm? baby wait wait wait wait ó bó ṣe wá rẹ̀ yẹn ó wá fẹ́ mú èmi àti ẹ lọ sí ladies night so we will be there all night àárọ̀ la wàá máa lọ bí iṣẹ́ exactly bó dẹ̀ ṣe máa yí stress. so nísìnyí lọ sókè kó lọ change uh, in fact kó freshen up èmi á kó lọ change màá ti ready kó tó ṣe tán ṣe ti gbọ́. <laughs> how does this even sound. Oh. no kò possible now You are not going anywhere because we need all the rest just look at you so ní sùn báwo ló ṣe prepared fún iṣẹ́ ọ̀la. I be prepared for tomorrow so nísìnyí mo ń lọ mo lọ jí tó bá o ò tẹ̀lé mi but for me I have to go cause tí n bá lọ nǹkan máa ṣe mí. wọ́n fi inú jàre fàájà náà ẹ̀ pọ̀ gan-an pé parọ́ fún ẹ̀ òun ní ìjẹ́káráyé wà má worry ní ṣúọ̀ èmi àtàwọn girls mi àjọ máa wọlé lẹ́ni má worry yà yà má worry o ṣe o ṣàmọ̀ o mọ̀ kọ́tà expect o o ṣe pàdé ẹ̀ alright alright yes na Felix o Felix. baby ah, ah, ọtí tó mú etí dá lára ẹ ọ̀dọ̀ Felix wo la gbà wá a ṣe ń lọ bẹ̀ lénìí ni. Ah, ah. wàhálà ẹ ọmọ ó pọ̀ ó pọ̀ pọ̀ ṣe kí n pè é ẹ̀yin lẹ ti mọ̀nà. let me see uh, seven thirty náà ló ṣẹlú. seven thirty. yeah. tí mo tún rí máa jí kúrò ń bá ibi five o'clock. <laughs> ọkùn táìm ṣe wà náà ẹ bá wa ṣeré díẹ̀ sí i. eré kọ ijó mi. ọbọ bọbọ já aṣọ ọkàn ẹni mọ ọmọ bá dùn. ẹ ò tí sanwó yín ni. sọwọ́ àkọ́fẹ́ fi jára náà lè jára àwọn ẹ̀rọ important. àárọ̀ ẹ̀ wá important. ẹ sáré dọ́kítà style wà kí ló ṣe ẹ̀yìn náà díẹ̀ tó nínú nǹkan nínú nǹkan bá ta mi. bá dìde ṣe ṣe ṣe tó fi rántí wá lọ sọ́dọ̀ mẹ́lí. àti ẹ bá wọ ọkọ lọ mo pé tàbí dára mo fi pé ẹ máa gbá ẹ. Can't you do a proposal on PowerPoint? Is it too much to ask? nígbà tí mo fún yín ní assignment wípé kí gbogbo yín lọ think outside of the box Can come back with ideas you are coming back with an idea here you couldn't put it on PowerPoint how long have you been in this organization láti ìgbà tó you came earlier. this is this is rubbish this is power trash is láì ṣọwọ́ alábìlí mistake you can't put it on PowerPoint next. You sent it to my mail, right? Yes, ma'am sọ́ọ̀dì ló fò you have to picturize everything you're talking about and besides ìbọ̀lù ti kọ́ bí ọmọ alábìíní báyìí two plus two ten this is rubbish this thing sorry for yourself next ìdátẹ́tílé ti Mrs. Kelani ò ṣe tọ̀dọ̀ mi máa ń ṣe díẹ̀ o. So you know that you have done rubbish. So why you people in this organization? Kí ni àwọn organization you know To just be walking on what I want àwọn aláàárọ̀ abẹ́ àbí? Oh, you people are deceiving yourselves. All of you are going to get queries and I mean it. Oya, ìdílé yìí ti it, There is some copy here, it's honest. Yes, ma'am. Okay, precis. Fantastic. This is a wrong way. Ṣebí yóò lélẹ̀ yìí? Ṣebí yóò lélẹ̀ yìí? No, tell me. Ṣebí yóò ló fi sí PowerPoint yìí? Tari ìkọkà, tari ìkọwò. Tari definition kan náà sọ. Now we're talking. Even without looking at the idea, but ti kọ́kọ́ rí presentation yẹn, orí mi kàn jẹ́ wípé I don't want to go with this idea because eh, ó jọ nǹkan tí àwọn Zenda ṣe and we know that Zenda are competitive companies they do almost the same thing ó máa dà pé bóyá the eh, concept táwọn ń lò the market táwọn ń lò for publicity làwa náà ń lò ó máa jọ the same thing ó máa jọ tautology so I don't want us to go that route. But at the same time, I think, um, mo believe pé since ti àárín kankan tó tó ṣòro balẹ̀ báyìí bí a kà mail ti mr majakodu ni a lè rí ìlú. good point. you such a mob score. you so stupid you have the effrontery to be talking crap did you not listen to when i was talking we reminded him of what he did. Has to do with of PowerPoint, not and others. And where are you coming from? I told you to have a meeting for 9 o'clock. You're just coming in. Where is that gone? Um, traffic pop alone. And um, we shall try that make sure you know you can win. on time. Is this the um, what I asked you to do? Yes, ma'am. So what have you been able to do? Okay, this is what I did. sórí powerpoint. simple o ti print it out. Um, orí powerpoint mo ṣe sí mo ṣe lè wọ́n. expected exactly so mo lè fẹ́ kẹ́kọ̀ọ́ ìbí ẹ̀rù kẹsẹ̀ ọwọ́ check wọn wọ́n sì kọ́ bóyá top notch or ẹ̀ máa ní láti bí ọdún tí wọ́n ti sọ. because you all I know is just ọlọ́run ọgbẹ́ mi kò print it out. Okay. Wow, wow. Wow. Wow. Okay. Introduction and Bola song, I'm impressed. Now, give me. Okay, moving on, summary and conclusion. There hmm. were conclusion here. Okay. We just go straight to conclusion. I'll be able to read what the things are about. All right. Okay. Okay. Oh. Think about it. Interesting. Okay, ma. There, there is one more thing. This small business. Okay. Okay, ẹ mọ ọmọ Greenwood cream. Yes, we want to. Yeah, wọ́n lọ́wọ́ ní fún addition Ah. Exactly, but èèyàn wọn líǹkì mi sí ìwọ̀n tó mẹ́tò strong níbẹ̀. Àbáṣe sọ̀rọ̀ yìí nígbà tí mo lọ mo ti drop sixty percent off from check ní account of this. Wow, are you serious? Very. Wow are, always a step ahead of your game. Well done, well done, Ushe, Ushe, and this calls for celebration. Mm. Uh, as far as I'm concerned, with what I'm saying, even with the introduction at the conclusion to Mumbai, it's, it, it, sound, it sounded exciting already. This is okay. and, um, even if you should look at you should look at people like this and and let him mentor you, let him mentor you right, and you too. At this at 2021, oh, they got to put the PowerPoint wọ́n fún mi proposal àbí ẹ̀wọ̀n alágídí is it a shame anyway ẹ jẹ́ ká celebrate ilé ìkọ́ tó ṣe kẹ́kọ̀ọ́ pàpà mú mi jẹ òtún náà forty million àbí. yes. ó yọ yọ yọ yọ ká celebrate ká celebrate. celebration ti ní ẹni a need láti postpone ẹ̀ díẹ̀ meanwhile ẹ lè continue pẹ̀lú ọkọ̀ yìí ṣé ti gbàgbé opinion poll tá a apply for ní state èdè lórí bá different by twelve o'clock. So you needed to go. I have to go. There is no more celebration of your life. Well done, well done, well done. hey, on, Ṣé kò fọ́ rẹ̀? Nǹkan tó máa yẹ gbogbo yín ni to tí mo fẹ́ fún yín nìyẹn. Nǹkan tó fẹ́ gbogbo yín kwẹ́rì kẹ̀tẹ̀lẹ̀. Àpapọ̀ pa. Congratulations to us, ma. Congratulations. And we are celebrating. Oh, yes. Yes, yes. Celebration. Celebration. and myopic-mindedness mentality. Poverty mentality. This is all I see here. So all you're so bothered about is uh, celebration. Ṣé ọmọ kọ́ nìyẹn? Ó mú jẹ́ẹ̀kì wá, ó mú pòpótà wá, ó tún lọ ìfẹ́ ní mítìn kan. Ẹ wá fẹ́ jókòó bí kẹ́ máa mú sí kẹ́ máa dìbò tẹ́ wáyé wá jẹjẹ. Bàbá wá gbà mí eh. ah, má bọ̀ rẹ má bọ̀ ah. kí ló fẹ́ padà fún. n padà sá. ó padà bíbélì ni ẹlẹ́sẹ̀ ó sà nígbà tẹ́nìkan kan ò le irú ròǹbòrùn irú tokontilé yan burúkú ọbẹ̀ tí ọ̀dà irú babalọ́mọ súnmọ́ mi abẹ́ nǹkan. wọn ò sílé. wọn ò sílé. bẹ́ẹ̀ni. bàbá rẹ ti kọ́ ọ béèyàn ṣe é sá mẹ́sàfó nígbèsè ẹ máa ń san díẹ̀díẹ̀ ẹ tiẹ̀ pé gbàdí yìí mú ẹ ẹ̀ ṣe yún àbí ẹ fẹ́ ba ayé ẹni tẹ́ ẹ jẹ lówó jẹ. ẹ má bínú sá. kí má bínú fún kí ni bàbá ẹ ti sá lọ mò ń pè é kọ gba àgò ah. àbí kò sí wàhálà. ẹ dẹ̀ máa wo ṣe níbi téèyàn ò sí báyìí ọlọ́run wà ń ọ̀rọ̀ yín ni dáàdì mi jẹ jẹjẹ lẹ́nu láàárọ̀ ikú tó ní pọ́ jáde. ẹ yá abẹ́ ẹ̀ máa ń rọ́lọ́run ó kó ọ̀rọ̀ mi ó kó onú abọ́ níwọ̀n fi sí bí jẹ àbí fọ́ọ̀kì àbí ń jẹ lọ́wọ́ lásán bàbá rẹ̀ ó gbádùn mi ah. èmi ni mo sọ bẹ́ẹ̀ tí ọba ti gbádùn mi sọ pé mi ń ṣe ẹ̀bẹ̀ dípé ń láti sẹ́yìn Ah! Ah! ọjà mi ló sáà máa jogún lọ́wọ́ mọ́mọ́ ọ̀nà seventeen téèyàn fi lè gba gbèsè ìhìn tí ìlò kankan bẹ́ẹ̀ màá wá bẹ̀rẹ̀ báyìí ìhìn nílò ọlọ́pàá torí n bá pe àwọn ọlọ́pàá sí wọ́n bójú owó jẹ́ wọ́n lè ní èlé lórí tí ọmọ san lóṣooṣù láwa sọ seventy thousand fódìdí ọdún méje mi ní fìyún sí i gbà fúnra mi nígbà àwọn tó láyé sí. Ah, ah, ẹ wẹ wẹ wẹ wẹ ẹjọ ẹjọ ẹjọ tó ah, lọ ẹjọ ẹ má ṣe bẹ́ẹ̀ ẹjọ ẹ má ṣe bẹ́ẹ̀ fún un ẹjọ. ó tẹ̀ ó tún kúnlẹ̀ ó kúnlẹ̀ kúnlẹ̀ káàtó ó kàn mú ọ lásán bákiri ní tiẹ̀ tó ń gbọ̀n ní tó ń gbọ̀n ó ń gbọ̀n máa gbọ̀n dálẹ̀ má gbà má gbà sọ̀rọ̀. ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ a máa sanwó yìí fún yín mo fi ń dá yín lójú pé a máa san ẹjọ́. èmi fi rọ̀ yín lọ́rùn ni ẹ má sàn án mọ́ ṣé ẹ ti gbọ́ kò sí wàhálà tí nǹkan ọba ṣe bàbá rẹ kó pè mí lọ́mọ àlè. ẹ wá ẹ wá ẹ wá èmi. Ah, owó àjọdẹ ló wà lọ́wọ́ mi o. Ah! ọjọ́ mi lówó ọ̀ ń dájọ́ bàbá rẹ jẹ mí lówó ìwọ máa ń dájọ́ kò sí wa bẹ́ẹ̀ ráyé báyìí ẹ irú ròǹbòrùn irú tokonti lé iyán burúkú ọbẹ̀ tí ọ̀dá irú bàbá lọ́mọ bàbá ẹ̀ lọ́jọ́ owó àjọ ń bẹ lọ́wọ́ tiẹ̀. ó wà lọ́wọ́ mi ṣé wọ́n máa kó fún yín máa kó fún yín ẹjọ́ ó tiẹ̀ ti dá. ẹ gbà. ewo rẹ̀ bí fún ẹjọ́ yìí. ten thousand naira ni sá. ten thousand. bẹ́ẹ̀ ni sá. yóò náà dá kò sí wàhálà sórí ten thousand yìí ń fi ṣàgùn sí bàbá rẹ̀. Ah, ah, ayíwọ̀n ẹ má ṣe bẹ́ẹ̀ ẹ má ṣe bẹ́ẹ̀ ẹ má ṣe bẹ́ẹ̀. ọjà àgbà ọbẹ̀ ẹja àgbà kò sí wàhálà má mú kọ́ má mú yòókù àmọ́ sọ́n bàbá rẹ̀ ni mo ní kọ́ má dìlítì nọ́mbà mi o ah. torí nọ́mbà mi ò wúlò fún nígbà tó bá bẹ̀rẹ̀ àìsàn wọ́n mọ̀ bíi pé ta lọ́sẹ̀ ta lọ́jẹ lówó yóò lè pè mí. ẹ máa fi owó tó kù ẹ máa fi bẹ̀rẹ̀ báyìí. ẹjọ́ sá máa fún yín lówó yẹn jọ ẹjọ́ má ṣe bẹ́ẹ̀ jọ. èmi èmi èmi ni kí n bá ṣe kíni. ọmọ náà mélòó mo ní màmá tí wọ́n fi gbowó ọ̀nà sẹ́mútì. yóò máa sunkún kiri ni yóò máa sun ẹkún kiri yóò debo mi yóò já sọmọ rẹ lọ àbí kọ́ bọ́ sáàrin ìjà kọ́ máa bu àwọn èèyàn jẹ. ẹ má ṣe dáadé mi ya wèrè ẹjọ́ ẹjọ́ yóò máa bu àwọn èèyàn jẹ yóò máa tún ara wọn dálẹ̀. wọ́n sàpà ẹjọ́ ẹjọ́ ẹjọ́ má tẹ̀lé mi o má tẹ̀lé mi o má o tó máa pẹ́ tí wọ́n bá sá bàbá rẹ̀ pa lórí pọ́ jẹ̀mí ní owó seventy thousand wọ́n máa sá pa ìnìkan bá ń fi sórí tá a bá fẹ́ ṣe iṣẹ́ burúkú yìí ara màálù là á ṣe sí ah. wọn wá kádàbò kádàbò kádàbò ó tán báyìí ni wọn ti kádàbò bàbá rẹ yọọ mọ pé òun jésù lówó. ẹjọ sá ẹjọ ẹjọ. seventy thousand. Ah. kí ni ẹ ti mọ̀ kí n má kó owó àjọ fún bàbá yìí olótú fẹ́ fi ṣògùn sí dáàdì mi. Ah. tókẹ́. sá. kí n má purọ́ fún ẹ o ò múnú mi dùn. lọ́nà wo. lọ́nà tó pọ̀. bí ṣe ń rí ẹ nígbà míì tí bá ru ọ̀rọ̀ ìwà àtọ́kọ ẹ ó ń bà mí nú jẹ́ ó jẹ́ kí n sọ nǹkan kan fún ẹ sórí ẹnu mi tí n bá fi gíóbì fún ẹ jẹ ó lè má jẹ o bọ̀ tí n bá fi sọ̀rọ̀ fún ẹ ṣe ni kò dìímú ṣinṣin kí ló dé kí ló ń ṣẹlẹ̀ ṣé ọkọ ẹ ṣé àbí kò lè ẹ́ ó yẹ kó ti dọmọ ó kàn rẹ́rìn ni láti ọdún yìí ó yẹ kó ti dọmọ wo ẹ á fi sọ̀rọ̀ yẹ̀yẹ́ o tí ẹ bá ní problem either ìwà àbọ̀kọ ẹ ẹ wá bà mí àgbo gidi wà nù ilé àfàtọ̀ oríṣiríṣi tí mo kì síbẹ̀ yẹn. ẹ wo dáàdì mi ah, ẹ má yọra yín lẹ́nu lórí ọ̀rọ̀ mi bíbí yìí. mélòó ni mo bí tí mi ò ní yọra mi lẹ́nu. Ah, ẹ wò ṣeré mi àtọkọ mi a ti ṣe test a wà perfectly okay kò sí nǹkan tó ṣe wá o. ta ló sọ bẹ́ẹ̀. ẹ ẹ wò dáàdi kò sí nǹkan tó ṣe wá tó bá yá wa máa bímọ. tó bá yá mm. mo máa jẹ́ kàn wọ́n ẹni mi gbẹ̀ǹkù lé wọlé. ẹ jókòó tẹtẹrẹ èmi ni mo tó báyìí èmi ni mo dájú báyìí very soon àwọn fámìlì ọkọ ẹ wàá rí bọ́n ṣe máa wọlé ṣé wọ́n gbégbà tí Jésù fẹ́ wọlé ó wọlé bí bí olè ni jókòó síbẹ̀ o. dáàdi mi ah ìgbà wo lèmi àtọkọ mi gan ṣe wedding tẹ́tí ń kánjú ọmọ ah, ah, ẹ wo èmi àtọkọ mi ọmọdé ara wa ni wà o a sì ń gbádùn ara wa lọ. kí mọ́mí ẹ tó ṣàìsí ó dùn mí pé kò sí láyé ìgbà tó wà láyé àwo ò tí ì ṣe wedding títí rọ́yó hmm. ah, mélòó ni yẹ ẹ jẹ hmm. mo rọ́yó ni hmm. ikùn ló gbé wọ wedding kò ń ṣe nǹkan tó pẹ́ tẹ́ ẹ̀ bá mọ style tó yẹ kẹ́ ẹ ṣe ẹ wá bá mi tolóru wà bá ṣe máa ṣe lọ́sàn-án wà táláàárọ̀ wà. dadi ẹ máa máa máa máa fún tutorial. ẹ wo ẹ lè fi time tí mi old school ẹ lè fi wé new era ti wá ń sìn ah. twenty first century la wà. Ah. moreover ẹ wo ìgbà wo gan lèmi àtọkọ mi ṣe wedding gan tẹ́tí ń kọ́ wa lójú oorun. Ah. ẹ wo èmi àtọkọ mi. àǹtí mi wọ́n dé o. fẹ̀tẹ̀ wọ́n mi bẹ̀rẹ̀ jẹ́ kí n mọ̀ kí ìgbà wo náà mo dé kò tí ì kò tí ì pẹ́ náà tí mo dé tí mi àti dáàdi ń sọ̀rọ̀. ọ̀ ń da lóhùn ni ah, ah. ó ti pàkúta sọ̀rọ̀ wá sí i kí ló máa ń ṣe owó òun mojú òun mọ kíní ọ̀rọ̀ tí mò ń bá àǹtí ẹ̀ sọ ó wà very very important ẹ ó kàn dẹ̀ jáwọ́lé ó dẹ̀ àǹtí ẹ̀ àǹtí ẹ̀ inú ilé kọ́lá àǹtí ẹ̀ ṣì ń bọ̀ abẹ́ ni. èmi ò mí sè ẹ má bínú sí ọmọdé ni ẹ má bínú. òbúrú òbúrú ẹ má bínú. á tu ẹ ti ṣe ti rí nǹkan tí àbúrò ẹ wọ̀ mo ti bawí bawí bawí lórí ọ̀rọ̀ aṣọ tó máa ń wọ̀ yìí skimpy àbí kí ló ń pè lé kí lẹ́ ń pè ẹ̀yàn ọmọ ọ̀sìn skimpy ó ṣe kú wọ pátá nìkan uh-uh. bẹ́ẹ̀ ni mo ti bawí bawí lórí àwọn aṣọ burúkú tó ń wọ̀ nù lé yìí tó bá sọ pé òun fẹ́ lọ ra nǹkan ta èyí tó tún kéré sílé yìí ló máa ń wọ̀ kí ló dé ẹ fẹ́ fọ́ wa lójú ni ah, ṣé èwo òun wo glace òun rí gbogbo kí ló dé tó ń fi tan ẹ̀wọ̀n káàkiri ah, ìgbà tó wá wà nílé ńkọ́ tó bá jẹ́ pé àlejò ló ń wọlé bọ̀ ṣé ó da kán rí nínú irú aṣọ tó wọ̀ yìí ẹ ní maxi tẹ́lẹ̀ wọ̀ tó máa kọlẹ̀ àbí búbù bíi ti sísẹ̀ yìí. ẹ wò dáàdì ẹ fi sílẹ̀ ó máa change ọmọdé ni àṣebínú ilé náà dẹ̀ ló wà ẹ fi sílẹ̀. ọ̀dà mo ti gbọ́. bẹ́ẹ̀ tí ń rí kòkòrò jóbijóbi gbogbo bàbá owó owó owó owó ṣá. eléyìí ó lè wọnú atm kó lọ mú <laughs> eléyìí soir. This got me thinking of life. Um, Janet, sorry, ọmọ kan tó ṣẹlẹ̀ ọkọ̀ mi kò yé mi kò yé mi mọ́ ọ ti tójú sún mi o. lọ́rọ̀ bọ̀bọ̀ ọjọ́ lórí fúnfún yẹn ẹ ìmájì ẹni sì tó wọn máa ṣe kọ́fì bọ̀dẹ̀ ni tó wọn máa gbé bá bọ̀dẹ̀ ni tó wọn máa gbé àwọn bọ̀dẹ̀ ni ṣé wọn ò rí ni pé madam ti gbé bọ̀dẹ̀ sórí jù ni. ó jẹ́ calm down because eléyìí tó tẹ̀ kọ̀ wá ń bọ̀ ìlọ́sàn ìlú pé ni ló ṣe ń ṣe nínú yàtọ̀ fún àìní mi ti gbà kámú àtìgbà tí bọ̀dé ti dénú company òun nìkan ni madam máa ń fẹ́ bọ̀ tí bọ̀dé bá ṣe anything madam máa gbé fún ibi wa ìpínlẹ̀ táwa bá dẹ̀ ṣe nǹkan wọn ní praise wa àbí pé ìṣẹ̀lẹ̀ àwa ò mọ̀ ṣe bọ̀dé different project àwa náà different project I don't even understand what is going on but bọ̀dé a máa wo má jẹ́ bọ̀dé èmi fún ìfún madam ní personal interest bọ̀dé tó àti òun náà sórí é tó fún àjọ wọn ti wà lẹ́yìn àwọn adáwò ni kò ní dídí sọ fún òkú àìkọ́ni kò ní fóònù sí bàdà nǹkan tí mo wò yẹn sórí bẹ́ẹ̀ mi ṣe wà ní ogun bọ̀dé òde lẹ́nu bàdà tó mú yẹn oníkọ̀ ara wa. wàá jẹ kó dùn yìí kí ló máa ń ṣe ìlú yorùbá náà létò tí gbogbo nǹkan bá yọ òògùn ni oògùn kan lélẹ́yìí tí bọ̀dé ṣe sórí nǹkan tí bọ̀dé ṣe yẹn ó ń lo brain ẹ̀ ni wọ́n act nice fún madam kí madam lè bìlí fún òun nìkan ló dáa jù àwa ta wà á ṣiṣẹ́ everything kan lóògùn ọ̀pẹ́ by trick ní nǹkan tó ń ṣe yẹn. Janet tí ní báwo ṣe sọ bí mo ṣe gbà yìí èmi kò sọ mo sọ yìí mo náà wọlé olókè èmi náà wọlé mo mọ tó mọ ọ̀nà mo mọ ti máa lọ tó dé tìmọ̀ ọ̀la máa wà ní pé bọ́ọ̀lì bọ́ọ̀lì everything bọ́ọ̀lì mo bẹ́ẹ̀ bọ́ọ̀lì that's too much. wait wait sórí èmi ṣùgbọ́n anything tó bá ní ṣe pẹ̀lú oògùn ní I don't ohun tí mo tí mo kàn lè rán yín pé bí a bá ti lọ ṣògùn wọ́n ti dárúkọ tèmi náà kí madam favour mi pé mi ò láì oògùn yìí ò lè bọ̀ I'm sorry. èmi ti sọ̀rọ̀ lórí ìkọ́ tẹ́mi dẹ́ máa ṣe yẹn that's fine fẹ́lẹ́ ẹni tí mo ah, ah. mo ti sọ fún ẹ ẹni tó bá jọ̀rọ̀ business ẹ á máa bá mi discuss ẹ̀ kí n bá wà nílé ẹ eh? I don't like that okay tó bá yẹ pé nǹkan tó fẹ́ náà nìyẹn jẹ́ ká pàdé ní club tó bá mọ̀ pé ó urgent bẹ́ẹ̀ ẹ̀ eh, let's say seven to eight pm tàbá jókòó ká tó mú go méjì sí go mẹ́ta ṣé mo understand àásọ ẹ̀ eh, that's the best I can do all right ẹ eh, jẹ́ ká pàdé mm-hmm, exactly all right. Ah. What's that? ló fọwọ́ bò kí ló rò pé mò ń wo tó ń fọwọ́ bò. mo mọ. mo sọ wọn fọwọ́ bò ṣòkòtò ikùn ẹ ni mò ń wo ikùn ẹ ikùn ẹ ó ti yọ kùn. ó dẹ jẹ kí ló dé tó fẹ́ di ṣúgà dàdí mi ni ah, èmi ò fẹ́ ṣúgà dàdí o. Ah, ah. i'm not kidding because this is the first tó máa ti rí ẹ báyìí gbogbo àwọn àwọn girls ẹ̀ wọ́n máa rò pé àwọn ti rí ṣúgà dàdí kan. ọbíkún ṣúgà dàdí ṣe máa ń tó lélẹ́yìn náà. so rí size ikùn ẹ yìí size ikùn upcoming ṣúgà dàdí ni. Oh. i'm not kidding and we really have to do something about it kó tó di pé gbogbo àwọn ọmọ kéékèèké tó máa ń rí ẹ wọn máa rò pé àwọn tí ń rí sugar daddy kan we have to work out. what do we do. first o ní láti stop late night food. ah a lè dí ọ. a lè dí àbí ó dà mo ti gbọ́ secondly you have to hit the gym. Ah, kí la gbé kí la jù gym. i'm not kidding yes o máa hit gym kìdẹ̀kí ṣètò máa ma parọ́ fún mi pò ti lọ mo máa ma tẹ̀lé ẹ lọ although mi ò ní ṣe nǹkan kan náà but màá lọ ma, because i know you like big things so èmi tí má dẹ̀ ti lọ work out kó to di pé wà á máa ranjú kiri you know what so tó bá ti ń lọ èmi a máa tẹ̀lé ẹ láti máa fún ẹ ní moral support màmá snap ẹ màmá ṣe màmá record ẹ so a máa fi máa monitor progress ẹ from time to time tó bá dẹ̀ ti délé a máa máa analyze èyí tó bá dẹ̀ gba ká fi ẹ ṣe ẹ̀yẹ a máa fi ẹ ṣe ẹ̀yẹ you know what i'm talking about. <laughs> lórí igun yìí náà. yes i'm not kidding. <laughs> Ah. tó bá yẹ pé nǹkan tó fẹ́ nìyẹn who am I to come? yes ọlá máa lọ rẹ́gísítà. lọ́la akọni máa jẹ late night football mo ti ṣe oúnjẹ kan tó máa jẹ tálẹ̀ iná from ọlá àti bẹ̀rẹ̀ nìyẹn. Ah, inú mi dùn gan lẹ́yìn tó take time tó tẹ̀lé mi wá síbi ìpẹ̀tà wá sí i'm so happy. Hmm. anyway ìwọ náà mọ̀ pé mo like swimming mi gan o but iṣẹ́ mi ni kí n jẹ́ kí n ráyè you know i love my job. iṣẹ́ iṣẹ́ iṣẹ́ all the time ṣé mo nǹkan mi ò ní kó má ṣiṣẹ́ o all i'm asking you is that you have time for your family create time for me that's all. ọmọ pé mo ní time for family mi bẹ́ẹ̀ mi lè má ṣiṣẹ́ ó yẹ ó yẹ kó understand but anyway nǹkan tó sọ yé mi don't worry màá amend okay. okay so how far about this weekend. lọ́rọ̀ hmm. yé mi o rò pé mo ti gbàgbé àbí mi ì gbàgbé ẹ ṣe báyìí kí n lè change mind mi. Yeah! This weekend. Serious. Are you serious? Yes, I'm on wow. <laughs> I'm so happy now. yeah, no, we did <laughs> I do. Take it Uh-huh. Tó bá jẹ́ Mr. Johnson nǹkan. I said you should wait. Money more, one in meeting. Tí o bá come along. Please. I'm busy. Thank you. Àmọ́ dẹ̀ pè mí more for anybody until I ask you to do that. Ẹ̀hẹ́ jàre, ọgbọ́n yín. Um, ẹ má bẹ̀rù wá. Um, ṣẹ́rìmà ó ní àwọn kọ̀ọ̀kan tó ń ṣẹlẹ̀ ní company wa lọ́kọjọ́ mẹ́ta yìí tí kò dẹ̀ mọ́ àwa staff staff nínú ṣẹ́rìmà so ọ̀rọ̀ nípa Mr. Bode. Bẹ́ẹ̀ni mínísítà Bode kan náà ọ̀rọ̀ nípa ènìyàn ní kí ìyàwó sọ fún ìmọ̀ ṣẹ́rìmà ẹ ti take Mr. Bode ẹ ti take important to our staff staff lọ́wọ́ táwọn bá ṣe nǹkan kan àkí mọ̀ ṣe kò sí kan tá a máa ṣe lójú lẹ́nu ọjọ́ mẹ́ta yìí tá a bá gbé gbá àmọ́ gbé tá a bá gbé àwọn àmọ́ gbé kò sí kan tí Mr. Bode máa ṣe ẹ máa pèsè ẹ máa àwọn wá pè pé bóyá ó ní ẹ̀ṣẹ̀ kan tá a ṣe ń tẹ́lẹ̀ òun ló fà á tí àwa staff ló fi ta fi ní pé ká wá bá yín kẹsàn-án owó ẹ̀ṣẹ̀ tá a bá ṣe yìí ká bá lè mọ̀ bí a ṣe máa bẹ̀. Ah, bẹ́ẹ̀ Ní àfikún, bó ṣe rí gan-an ni Mr. Májèkọ́dùnmi ṣe sọ yẹn, àmọ́ èyí tó tiẹ̀ wá jẹ́ pọ́nbàbàrì ẹ̀ tó wá dàbí pé ó fẹ́ tóbi díẹ̀ ni wí pé um ṣẹ rí àtìgbà tí Etihad rìnsì mọ́ apá bọ̀dé, bọ̀dé ti ń ríra ẹ̀ gan-an. Gbogbo àwọn ìwà ìgbéraga tí bọ̀dé ò ń hù sí àwa kò tẹ̀lé òun ló bẹ̀rẹ̀ sí ní ṣe, bí kò sọ̀rọ̀ sí wa anyhow. So ìyẹn la fi wá wò ó pé kò ń ṣe fault ẹ̀, ọlápẹ̀yìntì ẹ̀ fún ní power, òun ló jẹ́ kó máa ṣe bẹ́yẹn sí wa. allegation yìí ó peculiar and strange to me because um, Sherry maybe you people do not know something about me. Um, Iwo, how long have you been with me? mà. You're about my oldest staff here, right? Obviously. But they, I don't have any special liking. I do not do favorism in in my business is. I do not have any special liking for Bode other than the fact that kò ṣe ìmẹ́lẹ́ nídìí share, he's very dutiful He's very hardworking Ode dẹ̀ máa deals wá sínú the truth of the matter is oh no, jẹ́ if this company collapsed, ibo ni gbogbo but Bode will bring deals he will bring jobs here Ode dẹ̀ di dandan kí praise ẹ̀ ìwọ Jane ìgbà tó bá yẹ kí n praise ẹ I praise you eh, eh. but because you are my oldest staff here I expect you to perform better ó yẹ kí bọ̀dé máa kọ́ experience lọ́dọ̀ ẹ ni kí wọn náà máa dẹ̀ wo àwọn nǹkan tó ń ṣe tó fi ń múṣẹ́ wọlé kó dẹ̀ máa fi ṣe. It's not like I just want to praise him. When was the last time you brought a deal to this company? Ó ti pẹ́ máa even though jane ní tá facilitate lọ́wọ́ kọ́ lọ́n jẹ́ kó bọ́ sí ni but at the same time inú dídùn ló ń mórí yá Bode brings deals in the house and I have to praise him to encourage him and you know my role my policy láti lẹ̀ òun ni wípé ẹni tó bá mú deal wá ó máa gba percentage mi ò dẹ̀ lè fi percentage ẹ̀dùn I have to make him feel special because òun ló ń múṣẹ́ wá tẹ́yìn náà bá mú deals wá inú ẹ̀ rí pé gbogbo yín pátápátá i see you people like my siblings bí àbúrò mi i see you like my children bí ọmọ mi and we are colleagues but as much as possible ẹ̀yin náà ẹ̀yin láti ẹ̀yin láti buckle up so that you, i can i can have reason to say okay well done ọmọ ọ̀dọ̀ rere. gbogbo ọ̀rọ̀ tẹ̀sán pátápátá gbogbo ẹ̀ làwọn náà gbọ́ àwọn náà dẹ̀ fẹ́ promise mi pé. Our normal máa put one front láti lè gbé àwọn customer wá sí iléeṣẹ́ yìí so that iléeṣẹ́ máa lè gbòòrò sí yes they work hand in hand in love i love all of you gẹ́gẹ́ bí ẹ̀gbọ́n sàbúrò gẹ́gẹ́ bí ìyá sọmọ but mi ò kí ń fẹ́ kí iṣẹ́ mi kó máa falẹ̀ you know me i'm a professional to, to the core when it has to do with my business it is strictly business sentiment not attached so my implore yín wípé ẹ lo pace bòdé sẹ̀tì kẹ́yìn náà fi improve ara yín kẹ́ wá wo difference bóyá ẹ̀ lé difference nínú mi. ìyàwósà à ń ṣe ọlọ́run ọba gan ọlọ́run ọba ń dárí jiyàn débìdé fún èèyàn lásánlásán owó sú mi o lẹ́yìn ẹ̀bẹ̀ tí mo bẹ̀ wọ́n títí títí ọgbowó lọ́wọ́ mi owó ọ̀hún ló tún gbàtọ̀ nǹkan tó tún náà fẹ́ ṣe ó tún padà ṣe. àmọ́ sórí ẹjọ́ ẹ̀rùn ṣẹjọ́ ẹni kéèyàn mọ̀mọ́dá o ìtẹ́gbọ́n mi náà ṣe ó kú káàtó èèyàn bàbá kánò bó ni wọ́n ṣe gbowó èlé àdéhùn ìsàdéhùn ó yẹ kán ti dáwọ́ wọn padà tó bá dáwọ́ padà ní gbogbo nǹkan tá à ń sọ yìí kò ní ṣẹlẹ̀ àmọ́ tá a bá tún wá ní káwọ́ ẹbẹ dí àbí kílẹ̀ porúkọ rẹ̀ orí tiẹ̀ ò pé orí tiẹ̀ lẹ́yìn ìgbà tó sọ́mọ lóhùn onírú ẹ̀ lọ́mọ ni ó gbàrú owó bá lọ́wọ́ ẹ̀ nǹkan tó lóun fẹ́ ṣe ó tún wá padà ṣe ẹ wo nǹkan tẹ́rù tiẹ̀ fi bà mí jù ni pé bíbí ní ẹ̀sìn ṣẹlẹ̀ tán ní ìjẹta mo pe dádì lálẹ́ pé kí n lè ṣàlàyé fún wọn tẹ́lẹ̀ bí wọ́n ṣe ń sọ̀rọ̀ wọn ní orí fún wọn òtútù máa wọn pa wọn mú wọn pé lẹ́nu gbà wọn bàbá yìí sọ̀rọ̀ lọ́sàn ó ti bẹ̀rẹ̀ sí ní ṣẹlẹ̀ lálẹ́ ní fẹ́ kí kú o. a sọ̀rọ̀ sẹ́ ló ń fẹ́ yà ni tó ń bá tani ṣé bẹ́ẹ̀ ìwọ sáà ti fún èmi ní dátà yìí ibi tó bá ti tẹ̀ mo fẹ́ mọ̀ ibi tó bá ti tẹ̀ èmi mo ṣe wà mo lè tẹ̀ sẹ́ni wuyẹ̀ mo lè tẹ̀ sí right mo lè tẹ̀ sí left èmi á mọ̀ tẹ̀ sẹ́yìn mo lè tún lè tẹ̀ síwájú gbogbo ọ̀nà tó ń bá gbà tẹ̀ orígun mẹ́rin ti tẹ̀ mo fẹ́ mọ̀ bí tó ń ti tẹ̀ ìwọ fọ́kàrà rẹ balẹ̀ o gbọ́ owó lọ́wọ́ ẹ̀ o gbélé gbọ́ o lè máa lọ. ẹ ṣe ẹ ṣe gan sa. ìwọ ìwọ máa lọ ní tiẹ̀ o gbélé gbọ́ máa wọ̀ rí fọ́kàrà rẹ balẹ̀ ẹ gbọ́ mi ọ̀ wọ́n ti gbádùn ìwọ máa lọ tiẹ̀ máa lọ máa jẹ́ kó mọ̀ first time in America gbà tí mo lọ sí America mo mọ̀ báyìí sògùn tó a àwọn olówó ìtẹ̀bí ṣe fẹ́ yáwó nù wọ́n á láwọn kan kọ́ ọmúlé láǹtà àìmọye ọ̀pọ̀lọpọ̀ ọmú ló ti yọ sórí láǹtà bí owó yíyá. bùkẹ́ ọ̀kẹ́rẹ́ tábàní jìnnà a ó rí ibi tọ́sí fòdóbi lẹ jẹ́ wíwọ̀. wàmù wàmù wàmù yé wàmù wàmù wàmù yé. àní kí lẹ fẹ́ sọ ayé dà gan-an takọtabo ọ̀rọ̀ yìí kan yín gbọ̀ngbọ̀n. ẹ̀sùn máa bí kẹwàá gbọ́rọ̀ mi kẹ́ lè kọ́gbọ́n. olólè ayé rẹ pẹ̀lú ọgbọ́n àtòyé. I be thinking of life and things we do down in sky. tó fi mú o kí ni wọ́n pè ní swap. swap what's the meaning of swap. swap pàpà yẹn. I be thinking of life ẹ eh, ó yá ká tètè kan torí àwọn tí ẹ má bínú ẹ kú kalẹ̀ ẹ ẹ ẹ má bínú. ẹ wo ìfẹ́ kíkì yín kíkì yín ò tẹ̀ tẹ́ mi lọ́rùn lọ́sẹ̀ rárá rárá kò bá mi nílé rárá mo gbéṣẹ́ fún yín láti ọjọ́ ìtorí ọlọ́ọ̀ tí àmì ẹ ṣe ọlọ́yọ̀ tó introduce yín sí mi lẹ́jẹ̀ o mi ò gbádùn tó bá yẹn o adé jòkó sílẹ̀ ìlẹ́lẹ̀ láti jẹun báwọn àlejò bá dé ìlẹ́lẹ̀ ló ti máa jẹun mi ò fẹ́ wàhálà o ẹgbẹ́ tí àmì jáde. ẹ má bínú sí alẹ́ ìtẹ́fẹ́sẹ̀ yìí náà kò í ṣe dání tébù sọ wọn mọ jẹun lórí ẹ̀ ni so ti yé yín ẹ ẹ wo bí dọ́là tiwọn o dọ́là tiwọn tẹ́ bá gbọ́ dáadáa ẹ ti máa gbọ́ àwọn tó lọ ń gégi inú gbọ́gàn àwọn gan lọ́mọ́ wọ́n ní gbogbo àwọn ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ nǹkankan àti ọ̀rọ̀ àti ọ̀rọ̀ tó wà nínú igi wọ́n láwọn gan ti para wọn ti bínú jáde èmi kan wá bèèrè lọ́wọ́ why everybody why alijanu kọ́ndé para para para wọ́n lọ sọ pé sápá ní nàìjíríà wa kò ṣe pé gbogbo wa ti wà ní sápá báyìí e má bínú e wò àwọn sí àyẹ̀wò náà là á ṣe lọ́wọ́ So ti yẹn. mi ò fẹ́ gbogbo àlàyé tẹ̀ ṣe yẹn ẹ wò ó fi tẹ̀ gbogbo ẹgbẹ́ tẹ̀ mi sọ wọ́n fún yín ní ọ̀sẹ̀ kan kíkì àyẹ̀rẹ́ ẹni bóde ń jòkó aló ń jòkó sílẹ̀ ilé àǹjẹ̀ bá lè jù bá ní wọ́n á jòkó sílẹ̀ ilẹ̀ kí ló dé ẹ tí ìjẹ́ fẹ́ ru ilé tẹ̀ ṣe ìfíràn lélẹ̀ mi ìfẹ́ rárá o mi ah. ìfẹ́ rárá àti pé kéèyàn mọ̀ pé tí wọ́n bá ti ń jòkó sílẹ̀ ní ìjúrì máa mú yàn nídìí ah. mi ìfẹ́ júrì o ẹ bá mi ṣe tí àmì òbí rẹ wà láò. ẹ nínú injúrì injúrì ọdún kan yẹn adẹ máa lọ fà láì sàgbẹrù àbí dèmbélé wọn mọ lọ mọ bọ ni ẹ pẹ̀lẹ́. ẹ wo gbogbo tẹ̀ sọ yẹn kò bá mi nílé rárá tí mo bá wá síbí báyìí ní next week ọ̀sẹ̀ kan mo fún yín ní ọ̀sẹ̀ kan tí mi ò bá gbá jíà mi nílẹ̀ ẹ wò mí ibi tẹ́ ti máa bára yín ẹ ní láìka ẹ máa kó àwọn voice mi ìlú ọlọ́pàá ó máa bá mi bóódù ni wọ́n máa nà yín pa mọ́ bí bàbá ẹ ṣe kúrú yìí wọ́n máa nà yín mọ́lẹ̀ kò yé yín. a máa bá yín ṣe sí àyín. mo ní wèrè gan ẹ tún àyè jọ mi ìjà fẹ́ràn àwọn eléyìí mi fẹ́ o mo fẹ́ ẹ mọ̀ gbàmí tẹ́lẹ̀ ẹ̀fẹ́ ru eléyìí ṣebí torí pé àìsí kan aṣọ mọ́ ni tẹ́yìn bá gan bá rí skeleton ara yín gbogbo òdìtẹ̀ sí pàpàpàpà yìí gan ẹ máa yé ti díyẹn ẹ̀yin gan ló yẹ kó sọ pé gbèdì lọ tá ní ìdí òfò ẹ̀ ní sùn. aláyé kàsá ní kí ló ń ṣẹlẹ̀ látàárọ̀ kóòlù yìí kàn ń disturb mi látàárọ̀ rẹ̀ yẹ kí fóònù mi sinmi látàárọ̀. ẹyọ ìgbẹ́ni lọ́jàde sórí irú ẹ báyìí èmi láyé kéèyàn mọ báyẹn sì nǹkan rúbà yẹn. a a lè bẹ̀rẹ̀ sí pé wàá máa lóun bọ̀ òun bọ̀ òun bọ̀ sí táìmù tó dá fún mi pò ń bọ̀ sí táìmù yẹn lóde ọ̀ níládéhùn gan tó bá ti ṣe ọwọ́ aláìkún ṣe bẹ́ẹ̀ mò ń gbọ́mọ kan wí lọ́wọ́ nìkan tó fà á nìyẹn. ọmọ ọmọ ọmọ wo ló ń bá wí o lè pa wo jẹ́ tiẹ̀ kọ́kọ́ lọ sórí nǹkan tó wà important wèrè kan ni o ló sọ fún mi pé okùnbi tèmi. tani ẹ ah, ah. ṣé wọn náà ló okùnbi tó máa gbà ni èmi náà ní okùnbi tó máa gbà wọ́n dẹ̀ ní tani ẹ ṣé wọn ni mò ń bá wí èmi gangan náà sọ ti èèyàn ló sọ fún mi pé okùnbi tó máa gbà mo wá ní ìwọ ó ní èmi mo ní ìwọ mo wá fẹ́ fi bí mo ṣe jẹ́ hàn ó jẹ mí gbèsè ni ó jẹ mí gbèsè kí ẹ ṣe pé ó jẹ mí gbèsè o bí ló tún máa lo ìyàwó ojúkorojú ìyàwó ojúkorojú wọn ni à nílùú yìí máa bẹ mú nǹkan lẹ torí ẹ mo ṣe ń pè é pé kó wá mo fẹ́ kó lè mọ̀ pé mo mọ̀ pé mi fúnra mi gan mi ò gbádùn mo láwọn tí ò gbádùn nílé yàn ni mò ń pè ọ fún pé ká jọ lọbẹ. àlàyé bùrẹ́ Kasali ẹ mọ̀ mí o ẹ mọ̀ mí gidi gan ẹ pé ti bá débẹ̀ ẹ pẹ́rẹ́ ẹni tẹ́ ẹ sọ ẹ ti bá fún ní búlọ̀ pẹ́rẹ́ ó máa balẹ̀ ni. èyí tí mo fẹ́ gangan nìyẹn mo fẹ́ jẹ́ kó balẹ̀ just one hooking ìgbàkà kí sanrun kan kó kọ́kọ́ já dànù kó lè mọ̀ pé ìkan tóun ṣe kò ń ṣe ṣeré ṣeré bó ṣe jẹ́ nìyẹn. ẹ kò sí wàhálà mẹ́ẹ̀ká sọ̀rọ̀ jù ẹ̀rọ hmm. mi ò ṣe nǹkan ọ̀fẹ́ máa gbó ni o ah, ah. bọ̀ tó jẹ́ yín máa gbó ike lọ́wọ́ yín ẹ̀yẹ́ kẹ́yìn gba twenty k lọ́wọ́ yín ìmọ̀ ẹni kò bẹ̀. èló làwọn ayákìlá ń gbà tán bá fẹ́ pààyàn nígbà tí wọ́n bá gba twenty thousand èló ni sọ́ọ́mọ gbogbo owó tá à ń sọ pé ìgan bíi ten thousand nígbà kọ̀ọ̀kan fún yàn lẹ́sẹ̀kẹ́ nìyẹn dákú ó fẹ́ gba twenty thousand àṣẹ́bọ̀ ní kò lọ pa odidi ìlú run ni lórí pé kọkàn báyẹn lẹ́sẹ̀ sórí owó tèmi gan fẹ́ lọ gbà ń bẹ̀ owó tí mo tó dẹ̀ sọ̀rọ̀ yìí ten thousand ni nígbà tí wọ́n bá ti wá gba twenty thousand èrè dà ẹ̀fàdánù èké. ìṣúwàlà bàbá tó jẹ́ ilé o ẹ̀ fọlá jiyàn gan o. mò ń fọlá jiyàn ẹ ọlá àti ìyọjọ́ rìn papọ̀ náà ni kò sí wàhálà bó ṣe máa jẹ́ nìyẹn. ẹ wọ ẹfi ṣẹlẹ ẹfi ṣẹlẹ ká tètè máa lọ sá lọ gbọpẹ náà. kó lọ gba ọpẹ. nígbà tó bá lọ gbọpẹ sẹ́mi ní ìmọ̀ sáǹdì ni. Ah, ọkọ mi ló máa win ẹ go baby go baby go baby go baby go baby. tó bá jẹ́ kó wí yẹn kò sóúnjẹ fún ẹ lálẹ́ yìí ò ní jóúnjẹ alẹ́. baby give it go go go go go. go, ìwọ ló ti lọ gbé fún. <laughs> winner. ó máa nice káwa náà nírú nǹkan báyìí sílé. ẹ mm, mm. na instead ta ma ma drive all the way down to this place kẹ́kọ̀ọ́ sí ní onílé wa máa play basketball ta bá ti ní mm. ilé ta kò bọ́ta nílé báyìí ká bọ́ síta ká ṣe ká lè wọlé. nǹkan tó ń try sọ ni pé káwa náà ṣerú kan báyìí sínú compound wa. yes. Yeah, it's a good idea. ilé eh, tó ń tẹnumọ́ tó ń tẹnumọ́ mo jẹ mẹ dáadáa tó bá ti ń tẹnumọ́ kan báyìí tí ìbá ṣe òní jẹ kí n gbádùn. nílé ayé o nílé ayé o. inú bá jẹ́ pa. ṣebí ni màá ṣí o rí ń tó wà nù o got me thinking of life and the things we do down the sky. Oh, kí won't be pè ní What's the meaning of swag? This got me thinking of life and the things we do down the sky. <laughs> It is well. Yes, so. Um, so, babe, about tomorrow. Okay. Can you laid plans. Ibo ló máa gbé mi lo. Ló máa gbé wa lọ actually. Eh, anyway, baby, uh, mo ní plans fún ẹ lọ́la. Really? Because gbogbo ọ̀la yẹn mo ti fi ilẹ̀ fún yes na anything for my baby. Uh-huh. ó mọ̀ kọ́ tó ṣe ẹni pé àwọn kan máa wà á lé lọ́la mm-hmm. so tàbá wà á lé ta ṣe fàájì everything so from there máa lọ swim so after that swimming you know ṣe làwọn ibi kan tó tún special tó fẹ́ gbé ẹ lọ. just that. ah mo bíbí o ṣàmù pé Online ọláyẹn my day. I'm ah. tí n bá dẹ̀ fẹ́ ló máa sure. okay so nǹkan tí mo fẹ́ Could pé kó to see? lọ sí ó rántí side to be me Lord the other day. that lọ swim. yes. yes of course. ó um, mọ̀ pé back on my lane. so fẹ́ kó gbé mi lọ sí báà yẹn either that bar or a club. ah ó <laughs> máa ń fọ́ lè ṣá ìwé tí mo ní mo fẹ́ gbé ẹ lọ́bì kan pé after taba kúrò ní taba lọ Swington pé níbi tí mo fẹ́ mọ ẹ lọ ṣé o mọ bí mo fẹ́ gbé ẹ lọ sinimá ni. kálọ̀ wo mo fi ebet bíbí kò sí mọ́ọ̀chì ní kò sí mọ́ọ̀chì ní ní báyẹn náà. ẹ mú mọ̀ pé kò sí mọ́ọ̀chì ṣebí mi mo rí nǹkan tí mo ní mo fẹ́ I don't mind that either that place or flow. ilé máa ti wá ga báyìí torí ọlọ ìrẹ́ dẹ̀ ti yẹ ibi tó máa ti lè jó tó àti ṣebúṣebú ẹ lọ anyway is that what you want what's the problem. yes. máa ṣe fún ẹ máa ṣe fún ẹ taba taba kúrò nílé ta ṣe fàájì díẹ̀ nílé a máa lọ sí báyìí. and tó bá dẹ̀ ní club tó like tó tún wà lọ́kàn ẹ̀ tó fẹ́ lọ ah! máa gbẹ̀yìn lọ. inú ṣe kí ni àti ẹ̀dùn àní pé ara o. Why? as in maybe taba lọ báyìí one hour after one hour ká tún lọ sí club bóyá one hour or two hours ká dẹ̀ kúrò ń bẹ̀. because. a tẹ̀ sí lọ́nà. ẹ eh, because only reason because ó láwọn àwọn iṣẹ́ kan tí mi parí lọ́fíìsì tí mo kó wá sí sílẹ̀ I have I have a lot of things okay. on my deck so kan tó ṣẹlẹ̀ ni at least two three hours. okay all right. Thank you. you're welcome. Ṣé nǹkan tó wá ń ṣe tó you know now. That's good. Yep. Okay. <laughs> oh my God. It is well. Yes, it is. àmọ́ mo kú ẹ̀jẹ̀ mo láìkẹ́ ó rí bí ṣe ń wù ẹ̀ nígbà tó wà ń I can't just take my eyes off you. Really? Ah, uh, everything she said. Eh? Even look at your necklace, eh, your handchain, everything. Even you, very beautiful. Is it your wristwatch? Your. No, no, no, no. That's all. I hope I'm safe. Ah, ẹ̀gbọ́n. Ah, Baba, very well. Ẹ̀gbọ́n aláyé ńlá tí mò ń sọ fún ilé ilé o, àwọn ilé wọn gbé dání gan o. Ilẹ̀ ah, àwọn dẹ̀ sú ọ. Àwọn dẹ̀ sú ọ. Bàbá bàbá àgbàlagbà. Bàbá ẹ ṣàánú mi. Àánú yín ni mo wá wá síbí bàbá. Wọ́n ti ròyìn yín pa fún mi. Wọ́n sọ pé ẹ̀yin máa ń fúnyàn lóúnjẹ. Ẹ kì í wo bẹ̀ bàbá. Bẹ́ẹ̀ ṣé wò mí iṣẹ́ ti bọ́ lọ́wọ́ mi. Ẹ ṣàánú mi bàbá. Ẹ gbàgbé pé mo wọ ilé yìí o. Ẹ rí mi ṣe gbé dánlọ́ọ̀pù le. Ìyá ń jẹ mí gan bàbá. Pẹ̀lú kùn tó yọ yìí ah bàbá inú fẹ́lẹ́ tẹbi kọ ìyá ń jẹ mí bàbá ẹ má wo gbogbo ilé ẹ ṣàánú mi ẹ jẹ́ wá máa wo onífàájì lèmi náà bóyá yẹn lẹ ṣe ń wò pé kùn mí yọ ṣùgbọ́n láti tí iṣẹ́ ti bọ́ lọ́wọ́ mi mi rí nǹkan jẹ ìyá ń jẹ mí bàbá ẹ ṣàánú mi. ṣé mo nǹkan mo wà ní in the midst of business àti bá dẹ̀ ń ṣe pleasure mi ò ń pa pọ̀ mọ́ business ti bí ó ti yé yín so ẹ jẹ́ kí n parí deal mi a máa sọ̀rọ̀ later ṣeré lè gan ó kún ọwọ́ mi náà bàbá tí ó bá ń ṣèyà tó ń jẹ mí lẹ́nu ọjọ́ mẹ́ta èlé kọ́wọ́ mi mélòó lẹ ṣe fẹ́ àwọn màá kó wọn fún yín mélòó mélòó bàbá bàbá tí mo lè gba nọ́mbà yín ẹ ṣàánú mi. màá fún yín màá fún yín kí n tó lọ màá fún yín kí n tó lọ. bàbá ẹ bá ṣe mí báyìí. màá fún yín kí n tó lọ. bàbá yín hello excuse me now. Uh, àì ti parí business tá à ń ṣe kí dúró fún kí ni ẹ náà ṣé mo wí pé ẹni tí mo fílẹ̀ síbẹ̀ yẹn látẹ̀kọ́ ṣé mo bó ṣe jẹ́ sí mi. báwo lè jẹ́. he's actually my fiance. bẹ́ẹ̀ ni ọkọlà ni ẹ like fight lion whatever you like you call him. ah ẹ máa lọ hmm. oríṣiríṣi ló ń ṣẹlẹ̀ ní ayé yìí.

know that I have a lot of love for you. Omishe Kujo, you're a fine young man. Thank you, ma. I think I like you and I want. Yes, ma. Mm-hmm. Um, collapse. Collapse? So that's the last thing you, you, you heard? No, ma. Nǹkan tó ṣẹlẹ̀ ní pé ìgbà 18 sọ̀rọ̀ collapse nìkan kì í ń tún àyà àti ìgbà ajé ìgbéyìí tí bá dé presentation tó bá béèrè tó bá ṣe máa throw question from left right center kí ni ọba ń wọlé sí padà sọ́wọ́ pẹ̀lú try láti mind kí lè memorize vision. Not okay, oh. Bode. You are not okay. Something is wrong with you. What is wrong with what you have here? This is not the, the body I used to know. Why? You pleasure speaking now. What is wrong with this boy? Bàbá wa gbà mí o. Làwa ọmọ aráyé, wọ́n dinú I o. Wàá yọ mí o. Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ lẹ́nu torí òkú ni wọ́n máa pè lẹ́ẹ̀mẹ́ta ní pópó sí ni wọ́n ti máa pè tó máa wá dá wọn lóhùn ní àlàyé olùkú wa ẹni tó ń wá bóòlù sí bí ẹsẹ̀. ẹ actually ọ̀rẹ́ mi. ọ̀rẹ́ mi ara sà ọ̀rẹ́ mi tí mo ti mọ̀. bọ́ọ̀rẹ̀ bá ti ń tí máa ń tí máa ń ti ń di girlfriend mi bóyá wọléwọ̀de ìdí tí mo fi ń béèrè kí tẹ̀pẹ́ mọ̀ ń dá sí jẹ́ ọkàn mi o ìwọ ló fẹ́ ti onídùúró nìsí. àwọn míì bẹ tí wọn bá dúró báyìí nígbà tó bá tó àsìkò kí wọ́n sanwó onídùúró ti do oníjókòó àbí kò tiẹ̀ ti dùbúlẹ̀ ká má rò nídùú mọ́ ara ò sì lè wọ̀fà bí ó ń bọ̀ wá fánikówó lára ni àwa táwa náà ń yáàyàn lówó èlé èlé orí rẹ̀ náà la fi ń jẹun owó olówó làwa náà fi ń ṣòwò èló là ń pa ẹlọ́nkàn bá àlùbáríkà sí i ẹlòmíì tọ́ba wá yá ọba ìnáwó ní ọ̀nà ọ̀fíìsì níbo ló ti fẹ́ rówó dá padà irú òun ní ìsìn ìnáwó lọ́fẹ́ fowó lọ́fẹ́ yá sí. actually kò wọ́n mọ̀ sọ́mọ bẹ́ẹ̀ ọjà ló fẹ́ mọ̀ sí. tó bá ti tajà ọmọ rówó san. mo rò pé àwọn míì bẹ̀wọ̀n ni nígbà bá yáwó tán wọ́n làwọn fẹ́ yóyún òkú padà òkú tó ti kú tipẹ́tipẹ́. ó tiẹ̀ da ebi tí mo bá ọ yìí náà da ṣé wọn náà pè ní ẹbẹ dí àbí wọn ni ìwọ náà pè lẹbẹ dí ṣé kí ni rẹ gangan. ẹ ra nǹkan náà irọ́ kan náà kọ gọ́tà ni. ẹ ẹ ǹjẹ́ mò ń sọ ni pé ìyìn mọ̀ yín. ẹ ọmọ ọmọ mi ọ sì mọ̀ mí lẹ́nìí sọ́dọ̀ mi tọ́wọ́ yìí ọmọ bàbá Kánò bàbá Kánò. Matthew Ojo. irọ́ kò bá jẹ́ Jerusalem Ojo ẹ tó gba owó lọ́wọ́ ọmọ rẹ̀ tó gba ten thousand níjẹta ẹ ọ̀dà wọn ọmọ lọ sọ pé ìwọ fẹ́ lọ fowó sóògùn bó ṣe wá wà yìí nísìn ó ti sick o ó ti sick. àmì olúwa ṣe lóore dà kọ́nà ó ṣe mí òòrè ni. sọ àwọn wèrè ṣé mo sọ fún ọ pé gba visa Dubai ni mo léèyàn síkì ọlẹ́ni olúwa ṣe lóore aléèyàn síkì ṣé oore ni àìsàn ni. èmi sọ pé èyí ó síkì ó sì síkì ṣé kì í sóore. ọkọ rẹ ń bẹ lórí èṣù báyìí. orí èṣù. bẹ́ẹ̀ ni mo sọ èèyàn yá seventy thousand lọ́ọ̀ mi ọwọ́ aṣá lọ. mo ti fọ́kọ rẹ̀ sórí èṣù. àìsàn wa rí bọ́sẹ̀ wáyé ọmọ pé aláwo ni lódò yìí. Ah, ìwọ sáwọ awo mélòó ló ṣe. awo awo tí mo ṣe pọ̀. ìwọ mọ bí mi. mo ti awo thirty two. awo thirty two ni wọ́n ṣe thirty two. yes awo tèmi tèmi ṣawo thirty six. thirty six mo fi mẹ́rin jù ẹ lọ ilẹ̀ yìí bò mo ti lọ mọ mọ ti Yorùbá. sọ tẹ́mi ah. ti wà nísìn mm. tẹ́mi bá kú wọn gé mi kelekele sọ́nà thirty two torí kálukú ní ọ̀gbẹ̀rẹ̀ rẹ̀. ah ah tèmi thirty two ni wọn máa gé wọn sí eh. èmi tẹ́mi bá kú wọn máa sun èmi ni ó yà mọ ká yẹrù. ìwọ ah. ìwọ sáwọ. ẹ̀mí sáwọ sẹ́mi lọ fẹ́ máa bá fà ọmọ pé alẹ́ yìí alẹ́ alẹ́ kòkó alẹ́ kí ni sọ yes. tí wọ́n bá ti wà yìí mm. èmi tó ni tí kú bá ti ń sọ̀rọ̀ àrùn máa ń gbin ni mọ́mọ́ lóògùn kì í máa ń sí è. èmi náà lóògùn àrùn ọ̀sẹ̀ gbin bóyá ọdún ẹ ti bàjẹ́ ah, ikú ọ̀sẹ̀ máa sọ̀rọ̀ táàrí o. kò sí wàhálà ah, ìwọ ló tó kọ̀ yà. èmi ni. tí wọ́n ní mo ti wà gbogbo mm. ẹni tó bá tún lóhùn mọ́ rí nígbà máa fi kàn ṣe pẹ́ẹ́nu bẹ́ẹ̀tẹ̀. lọ́gbọ̀nà. mo fún ọjọ́ méje. mo ní tálọ́ ọ̀fẹ́ mi jọ méje. dábàá ni. ọ̀sẹ̀ kan mà nìyẹn. seven days. seven days ló fún mi. seven days make one week. sọ́ọ́rẹ́ mi mo fún ọ three days kí ló fi ṣe. ẹ tí fi pa ọ́ dànù ni. mi ní gba three days lọ́wọ́ ẹ̀ bẹ́ẹ̀ mo sọ fún ẹ tí n bá gbà kó sọ fún màlẹ́ ní mi. ẹ ìwọ. màá bẹ pa ohun tí ò da. sọ̀rọ̀ mi. ọmọ kan tọ́ èṣù. ẹ ẹ ẹ jẹjẹ mo jókòó lọ wá bá mi. ọ ìwọ gan ti tọ́ èṣù bọ́ sí wa yìí. ọmọ èmi gangan náà ń pè ní odogo you bad evilẹ̀ fún bọ́nà. ayogoyogoyo. yaba bulu. ọ̀dà kò sí wèrè. àtijọ́ kẹsẹ̀ bọ́. àtijọ́ kẹsẹ̀ bọ́. àtijọ́ kẹsẹ̀ kan náà bọ̀ sọ. èmi pẹ̀lú ẹ̀ ìpàdé dàlà. rárá kò sí àlà kankan pé ikú àti àpàkúté wọn jọ kó wọn sínú bẹ́ẹ̀ ni. ẹ̀yin ẹ má mú un. wo bí ti tẹ́fà ni. ibo ibo. ìwọ tẹ́fà. ẹyin. Ah, níwájú àwọn wo. àwọn iwájú wa. alọ́ tí ò nípa. ẹni tó tẹ̀lé ẹni tó ẹ̀kọ́ tẹ̀lé. ẹ ṣé wọ́n bó ti wà yìí. tó o lo yẹ̀rọ sùn nígbà tó ń tẹ́fà. ìyẹ̀rẹ̀ àtíkè ni. àtíkè lolo yẹ̀rọ sùn ti máa mú ní ìwà gbọ́dọ̀ láì sáwọ́. Ah! ṣebí gbọ́dún ni wọ́wọ́ wọ́n bí ìyá rọ́ọ̀sù nìkan kọ́ mi èmi bó ṣe wà yìí mo ti mu fsop mo kò sí club tí mi ò lè wọ̀ gbogbo àwọn táwọn gbogbo ibi táwọn àwọn ti ṣe club ni máa ń wọ̀. mélòó ni àwa lára. àwa lára eh. àwọn ọmọ yìí tán dálẹ̀ mi ò sí mẹ́gbà tán dálẹ̀. Eh. níbo náà ti máa ń ṣèpàdé wọn. ibi tó ti ṣèpàdé oríta ibi tí wọ́n fi pàdé wọn sí ni ah. Ah, ó fọ́ oríta ibi tó fi pàdé sí ni. nínú àti ṣèpàdé. yes. màá mú ẹ débẹ̀ níbo. àwa ni kò tẹ ìdọ̀bálẹ̀ fún mi. ó lè lọ mú mi lọ mo lè má tẹ̀lé ẹ dandan ni ká jọ rìn ni. a ah, máa rìn tiẹ̀ lọ. ẹ yọ mọ sí ọnù ẹ mọ sí ọnù sẹni bẹ́ẹ̀ méjèèjì ti wà yìí àpẹẹrẹ lẹ rí sẹwọn náà bẹ yáwó ni bẹ́ẹ̀ ti máa ṣe fáwọn tó bá yáwó tí ọsàn nù. adó ọbẹ wàhálà mi kọ. ìyàfilẹ ọmọ ìpẹ ibi tó ní kálukú ti tẹ ah, ibi tí mo ti tẹ jí o ibi tí mo tọ́ ti yẹ kí n tẹ. ewu tí màá bẹ́ẹ̀ múlẹ̀ àfi tí ọ̀nà tó rọ̀ kọ̀ bá wọ́n bẹ̀ barista play bẹ́ẹ̀ mọ́ ah, ọ̀nà tó rówó ló wọ́n fẹ̀ ọ̀nà tó ti bàjẹ́ tán wọ́n máa ń pẹ́wọ́ kíní kan tó wọ̀ bẹ̀ gan ni eh. ah, kò ṣe é gbà gan mọ́ ọ pẹ́wọ́ sí ẹ sọ́ọ̀dì ah, ṣé ọmọ wo sa ní swim ṣé ọmọ pé máa ń ja kọ́ńfù eh. tó bá ti rẹ̀ wọ́n wọ́n máa tó lo sọ́ọ̀dì eh, ẹsẹ̀ ẹsẹ̀ erédèrè tiẹ̀ báfa. aláyé dàgbẹ́ ti ja rèé àbí. ẹgbẹ́ dàbí kí ló ti ń porúkọ yín ná ẹ kàn ń fò látàrí jábọ̀ ṣe wọ́n dàgbẹ́ kàn ń ṣe yín. jẹ́wọ́ mọ̀. ẹ wá ṣe ti bá fún mi ní bìlò láwùjẹ orí yẹn máa gbóná ni àwọn bàbá orí náà ti díẹ̀ kàrọ̀ kú yàrá pàdé ṣe yá wèrè ṣá ẹlẹ́sẹ̀ lè mí o. Ah. ẹlẹ́sẹ̀ ni o. yes. níwájú èmi àdìsá ajá òun ayọ̀ ajá tí pẹ̀rẹ̀ ajá tí gbé jẹ. ah olórí burúkú lajá òun aládàjẹ lajá tiẹ. èmi lùkùlùkù gbùgbù. ìwà lùkùlùkù gbùgbù dájọ́ mọ̀. ẹ̀gbọ́n Kasali. ìjà àwọn oníjà sílẹ̀ yóò gbà lápẹ̀pẹ̀ lójú. ẹ̀gbọ́n Kasali. ọwọ́ àdèlé àwọn tó yọ ìṣe nǹkan sí ọ̀la. ẹ̀gbọ́n Kasali ẹ̀jẹ̀ ilé o. kíni. tó bá jára àtàlọ́ lọ bá mi ṣe orí ẹ̀rọ lásán tí bá ń múná létí ẹ̀ malaria àti typhoid á máa gbóúnjẹ àárọ̀ àtọ̀sánlẹ̀ lójoojúmọ́ ni o ẹ wá láyé

honest. Baby girl, you find you settle. O make this okay for your backside, Oh, bad do. Now them they rush you but you say jibijibi now me you want to. I no go fuck up, I swear to God, me and you together. Uh, so you go hold me tight, baby. I go love you die. No matter what they do, what them say, I swear I go there your side. Can you do me a favor? Baba look into my eyes, cause I dey love up anytime you look straight to my eyes. Every day, now you dey drive me crazy, oh yeah, every day. Ooh, yeah, yeah, every day. Now you dey bust my brain, oh. oh closer, make I rock your body. Every day, baby girl, every day. Baby, twerk it on. One it low. Twerk it low. It's a luminary. Oh, yeah, bossy bang back at you. You are the only one that can rock. Baby, twerk it for me. Make I know you don't have any rubber out there. Oh, yeah, bossy bang back at you. You are the only one that can rock. Baby, take it for me, make I know you don't have any rubber I take Baby, you got me crazy every time, yo. You're killing me slowly, slowly, yeah. Every day, night they drive me crazy, oh yeah. Every I make a rock your boat. Every day, baby girl, every day. You got me crazy every time, no. Can't just explain. Baby, so yeah, bossy bang back at you. You are the only one that can rock. Baby, take it for me, make I know you don't have any rubber. Oh yeah, oh yeah, bossy bang back at you. You are the only one that can rock. Baby, take it from me, make I know you don't have any driver. I try. Yeah. Um, Mr. Dari, ẹ jẹ́ kí n sọ tọrọ fún yín. Sherry, inú mi ò dùn rárá bẹ́ẹ̀ ṣe jẹ́ ká admit yẹn. Because test tá ṣe BP yín ti high gan. Ó dẹ̀ léwu fún ẹ̀ títí yín. Doctor, understand. Be reason. But mi ì lè gbà pé àdéhùn sí for two weeks or one week mo níṣẹ́ pọ̀ lọ́wọ́ mi tí mo fẹ́ ṣe mo níṣẹ́ tó pọ̀ lọ́fíìsì ah, <laughs> ọ́fíìsì iṣẹ́ iṣẹ́ iṣẹ́ iná lẹ́kàn tẹnu mọ́ hmm, ṣe rí ẹkẹ́kì sọ wọn fún ẹnu iṣẹ́ ó gùjẹ̀ méèyàn lọ o òkè iṣẹ́ ta ti ń ṣe kí wọ́n tó bí wa àtúndáyé àṣìṣe náà tábà tún lọ tán náà wọ́n máa iṣẹ́ náà lọ. Eh, dókítà ẹ mọ̀ pé ó ṣẹlẹ̀ ẹ ní ìdásí máa pàṣẹ èdè ìrìn ìsìn mi ì lè gbà pé admit mi sí labour pé nursing nǹkan tó kàn máa ṣẹlẹ̀ ni wípé mo lè gba two weeks níbi iṣẹ́ two weeks off. ok good. máa fi wọlé máa fi rest máa fi sinmi so ìyẹn bẹ́tà. iṣẹ́ rí ó máa dábẹ́ ṣe lẹ́yìn fẹ́ gbá iye two weeks náà but ó máa dákẹ́ wá lò lọ́dọ̀ wáyé báyìí káfíń admit yín because ṣẹ́rí lè tẹ́fẹ́ wà yẹn oríṣiríṣi ariwo lè máa gbọ́ kó dẹ̀ ní dá fún ẹ̀ tí. doctor ẹ mọ̀ ọdún ṣe yìí gbogbo nǹkan tẹ́ sọ látàrà náà nìyẹn tó bá gbé fẹ́ change mind láti change mind mi ẹ má wùjọ ayé lẹ́nu màá wà ní for that two weeks mi ní ṣe wàhálà kí máa rest pé kọ́kọ́ máa máa yọjú sí hospital láti máa máa check eh, eh, And are you sure you are going to be okay with that? Like two weeks bed rest lẹ́ni. Are you sure you are going to be okay? I'm fine karama pọ́nbele ibalajú bele pọ́nbele ibalalala. mo ré mọ gbàngàn mo ré mọ o gbàngàn yìí mọ́ ni mo ṣeun gbàngàn mi ni mo ṣeun. baby. Ó ti dé. Báwo wà níbi iṣẹ́ lénìí? Can you see your life? Ṣòro ayé ẹ̀. Ṣé ibi iṣẹ́ ni mo dágbére fún ẹ? Oh, I'm sorry. Ó sọ pé òun lọ sí hospital, right? Má bínú mo ti wà tipsy. Sorry. Tipsy? Ṣé ìyàwó ni wọ́n ṣá? Ṣé ìyàwó ni ẹ ṣàbí sunwó náà? mo sọ fẹ́ pé health mi ò dáa pé mo fẹ́ lọ sọ́spítù lára oh, ó kí o dẹ̀ ń jó kí celebrate pé mo sick àbí ó dẹ̀ ó kàn ń ṣe dáadáa nulé òun jójú ẹlẹ́yà òun jójú ẹ̀sìn kiri nulé. not like that ó ṣàmọ̀nà nǹkan kan jẹ́ kí n máa dánú ara mi dùn nínú ilé you know it's good to be happy. kí ló kí ló kí ló dùn mí lẹ́wọ̀n ẹ̀ tó sọ aago mọ́wọ́ torí ọlọ́run. kí ni problem ẹ̀ gọ́gọ́gọ́gọ́ sọ fún mi wàá kó ṣàmà ṣe dáadáa kiri okay let's assume pé tó bá yẹ pé èmi pẹ̀lú àlejò làjọ ń bọ̀ ọ̀nù lè kọ́ wàá kàn wá wàá disgrace mi kí ni gbogbo nonsense yìí náà ṣó fẹ́ pa mí ni. má ọ̀rẹ́ aláti ṣe mi mọ́ o mama o mama ti ṣá sorry for yourself sorry for yourself. o serious gan-an ọ kí la fẹ́ ṣe báyìí. kò tiẹ̀ yé mi nǹkan tó ti sún mi ó ti sún mi mi mọ bóbìnrin ṣe wà kó má nílò mi àfi fàájì fàájì lójoojúmọ́ ní gbogbo bàkí ló dé obìnrin bí for that matter kó máa mọtí kó máa jókè nìkan ló mọ̀. ọ̀rẹ́ take care. easy obìnrin ń jó ó mọtí kò mí pé kó wà responsible ó lè máa fi pàrònú rẹ. kó máa pàrònú rẹ. of course. ṣé ọ̀wọ́n epo ni àbí àìrówó rà kí ni gangan tó mu gan tó fi ronú náà. ọ̀rẹ́ ti yé mi so <laughs> club tí wọ́n máa ń lọ ọtí tó máa ń mu ìwọ̀n náà fi ń pàrọ̀nù rẹ ni àbí. ẹ ẹ̀yin ọ̀rẹ́ fi gbogbo yẹn sí sórí doctor advice òun ló wà important ń sìn torí yorùbá sọ pé ìlera òun ni oògùn ọrọ̀ so ètò ìfẹ́ ṣe gbogbo nǹkan tí doctor ní kò ṣe yẹn ìyẹn ni ká máa ń sìn bá. sórí ẹ̀ tì mí yẹn ó wà very very important sí mi fúnra lára mi yẹn sìn òun jẹ́ kí mi náà decide kan tí mo fẹ́ ṣe for that two weeks mm-hmm. the doctor ní kí n fi rest yẹn either kó kẹ́rù ẹ̀ kó máa lọ sílé àwọn òbí ẹ̀ tàbí kí n kúrò nílé fún un uh-uh. that's final. <laughs> ọ̀rẹ́ jẹ́ ká kọ́kọ́ fi yẹn sílẹ̀ nù sórí kó kúrò nílé fún it is not an option onílé ọlọ́nà then kó wá dá padà lọ sílé àwọn parent ẹ̀ àbá kò bójúmu náà ó lọ tọrọ ẹ̀ níṣu lọ́kà nínú. ni kò pa mí sílẹ̀ àbí. ṣé o mọ nǹkan mo ń rò nǹkan kan bó ṣe ń sọ̀rọ̀ yẹn and mo dẹ̀ rò bí a pé ó lè work sórí two weeks tí doctor ni kò fi rest yẹn party fifteen ni mo ní. Uh-huh. fifteen. of course. fifteen. so bóyá ó lè work that two weeks yẹn ìyàwó ẹ̀ dẹ̀ like party ó like fàájì. so kí ni reason ká jẹ́ kó múùfù asọ́dọ̀ mi ká jọ máa lọ sí pàtí yẹn then adé is uh, off the stress. no no ṣé nǹkan those ń sọ ló wáyé mi dáadáa for that two weeks kíyàwó ti tèmi ìyàwó mi o fún bàbá ọlọ́dọ̀ ti tiẹ̀ kẹjọ máa lọ pàtí ibo ni ìyàwó tiẹ̀ wá fẹ́ wà. ọ̀rọ̀ ti sọ̀rọ̀ àìnáwó she will be with you and she will take good care of you. ọ̀rẹ́ ó kú mọ̀ pé ìwà ìwọ àti ìyàwó mi náà ó fẹ́ jọra wọn one way or the other so kò sí big deal nínú ẹ̀ tó bá wá sọ́dọ̀ ẹ̀ kò kúkú ní tẹ̀lé mi lọ pàtì ó dẹ̀ like ó máa so oúnjẹ nílé àní ó dẹ̀ mọ èmi i like eating out so mo kàn make suggestion ni o bóyá ká rò ó ká gbé síra wọn. ìyàwó ẹ̀ máa wà lọ́dọ̀ ẹ̀ ṣe fẹ́ swap ni àbí mo understand. ọ̀rẹ́ ọ̀rọ̀ swap kọ́lé ìtàn sọ yìí i'm considering his health ẹ ò tẹ́yìn important sí wa kárí ẹ fi yá àdè máa jíjọ a máa lọ pàtí kiri òun àdè máa ṣàyé ẹ. bọ̀ báwo lè máa possible. kò sí nǹkan tí ó possible. ẹ eh, ẹ anyway kò sí bọ́ tiẹ̀ bet nǹkan tí màá ṣe ní àná because ọ̀rọ̀ ẹ ti ń sún mi èrò jẹ́ pé kò tiẹ̀ kò bìkítà ṣé nǹkan tó wà wájú mi yìí dókítà ló sọ fún mi pé kí n máa mú mi gbóná ti bá sọ fún pé èmi fúnra mi ni mo wọ́ọ̀mù mi láàárọ̀ tí mo gbé sínú flask kó tẹ̀ tún bí mi pé à ọ̀ní òkè lóde tó tún gbé flask kiri dídì. ojúpa mi má ṣe pọ̀ ọ̀rẹ́ mi ẹni afẹ́ làmọ̀tá mẹ́rin tó fẹ́ ni láyé o. ọkọ wọn ṣó ṣe ń bínú ni. mi ò bínú sí mi ò bínú mọ́ sí. wọ́n jẹ́ pé o ṣe ń bínú sí mi ló ṣe gba ọ̀rọ̀ tí ọ̀rẹ́ ẹ̀ sọ ó pé kí n fi léyìí sílẹ̀ fún two weeks. ah no no ṣe ọmọ kan ṣe mí ìbínú sí ẹ mọ ó ti tán bẹ́ẹ̀ nǹkan tó kàn ṣẹlẹ̀ ni pé ex mi ló wà very very important sí mi ó jẹ́ mi lógún gan ọmọ kan tó máa ṣẹlẹ̀ ìwọ wà nulẹ̀ jẹ́ kí mi kúrò nílé fún ẹ for two weeks ẹ kí n wà lóòótọ́. no no no no no no no no o ṣe máa lọ sí hòtẹ́ẹ̀lì mo pé tó bá lọ sí hòtẹ́ẹ̀lì yẹn ojú mi ò ní tó ẹ̀ ẹ̀ nà ṣùgbọ́n kan um, màá tẹ̀lé nǹkan tó sọ màá kúrò nílé fún two weeks because your health is very very important mi ò dẹ̀ ní fẹ́ kí kó wá jẹ́ pé èmi ni màá tún máa add up sí in that case um, I would prefer you stay in the house I will leave the house èmi á lọ sí ọ̀dọ̀ tiẹ̀ kọ́rẹ́ mi máa bọ̀ ń bíbà at least tóun bá wà ń bíbà á lè mójútó ẹ dáadáa she be able to take care of you so i'm comfortable with that. kò sí wàhálà two weeks yẹn náà èmi náà fẹ́ rest mi so it's fine <laughs> that's my baby. báṣepọ̀ ọ̀rẹ́ mi ẹni afẹ́ làmọ̀tá mẹ́ni tó fẹ́ ni láyé o nílé ayé o nílé ayé o. ọmọ ọ̀dọ̀ kí ni mo fẹ́ fọmọ ọ̀dọ̀ ṣe. Hmm ọ̀gá ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́rọ̀ ṣó mọ̀ pé ìgbé ọmọ ọ̀dọ̀ yìí nìyàwó mi fojoojúmọ́ kí kí n gbọmọ ọ̀dọ̀ kí n gbọmọ ọ̀dọ̀ ní ìdẹ́mọ̀ ọkọ tó fẹ́ fọmọ ọ̀dọ̀ ṣe. èmi ò láìkẹ́ ọ mi láìkọ́ ọmọ ọ̀dọ̀ tó bá tẹ̀ wá dí pé kinní àwọn tó máa wá tó máa lọ yẹn that's okay for me bọ̀ ọ́ pé ọmọ ọ̀dọ̀ yẹn náà nìyẹn um, ṣòro bí kitchen yẹn ṣe wà yẹn it's completely messed up mi ì lè ṣe oúnjẹ bẹ́ẹ̀ kí n tó lè wọ bẹ̀ pé mo fẹ́ ṣe oúnjẹ I will have to do a whole lot of work. Hmm. yeah so ìyẹn ni màá kọ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú náà màá mọ̀ hmm. pé gbogbo ìní mo máa fi tún everywhere ṣe ni because mi ò láìkí máa dúró síbi tó dọ̀tí. kò sí problem o understand ẹ tó bá dẹ̀ need assistance mi náà mo lè join ẹ kájọ tidy up everywhere. ẹ ò má wọrí ọ̀rọ̀ máa ṣe kí wọ́n ti ṣe díẹ̀ tó bá ti wọ̀ ṣe tán màá ṣáà make sure everywhere wà ní so um, gbogbo onílé ni mo ti fi wọ́n and this is the second city room looking baby and the last place you need to see so ṣé ká lọ sí kitchen. kitchen. Mm-hmm. so ṣé ká wọlé lọ. sórí kitchen tó mẹ́nu by yẹn ìyẹn going ni problem by because èmi tó ń i don't like cooking in fact mi ò mọ bó ṣe ń dáná rárá mi ò mọ oúnjẹ wow you don't know how to cook. yes. ṣó mọ̀ pé ọ̀rọ̀ èmi àti ẹ ó ń jọra wọn in different ways. how. because even me i don't like eating at home. really. i prefer to do eatery restaurant even mama put at times. ah. <laughs> I'm telling you. We are the same. Yeah, but to make the matter simpler for you, mo lè gbọ́ ọmọ ọ̀dọ̀ fún ẹ for the time being. ọmọ ọ̀dọ̀. yes. fún mi. Uh-huh. oh thanks heavens i bless you fast. wow you like it. ọmọ ènìyàn. secondant. yes ma'am. nice day. Um, ọmọ olúwo ni ẹ. ọmọ ṣakí ni mímọ. ṣakí. bẹ́ẹ̀ ni ma. not bad. Um, ṣó lè ṣe dáadáa ọ̀gá mo máa ń ṣiṣẹ́ gan-an ẹ lọ mi ibi tí mo ti máa ń ṣiṣẹ́ kò sí iṣẹ́ tẹ́ fún mi tí mi ní ṣe mà. because ilé tó wá yìí èmi ò fẹ́yàn tó lazy o ẹni tó lè ṣiṣẹ́ tó máa clean everywhere tó máa gbálẹ̀ tó máa dáná tó máa clean ìyẹn ni mo fẹ́ o mi ìfẹ́ yìí tí màá máa pariwo tí màá máa fẹ́ fún Sekina kí ló tó ṣe fọbọ Sekina kí ló tó ṣe gbálẹ̀ Sekina kí ló tó ṣe clean table torí bí mo ṣe wà èmi ò fẹ́ ra mi fún wàhálà o mo lè ṣe bẹ́ẹ̀ wá pa mi mo lè ṣiṣẹ́ dáadáa mo lè ṣiṣẹ́. ṣó dọ̀tí ṣá. ah dọ̀tí kẹ́mi ìdọ̀tí o ẹ lọ bèrè mi ní pélé wúrà àbí tó ti ń ta búrẹ́dì èmi láṣọ mi máa ń mọ́jú ní ìdọ̀tí ọ̀gá. Mm. torí bá tiẹ̀ dọ̀tí ni máa lé ẹ̀dà mi. no mo tiẹ̀ ti ṣàlàyé mo specification yẹn fẹ́ni tó mu wá so wọ́n mọ nǹkan tó fẹ́ so I think we can give her a try. okay and èwo ni gbogbo lábúlábú tó kó sí kí ni gbogbo ilé o náwọn t-shirt. irú aṣọ ta máa ń wọ̀ lọ́dọ̀ wa nílé mi. wo ọ̀dọ́ yín nìyẹn o sórílẹ̀ tó wá yìí ní láti look smart o láwọn t-shirt bomb shorts like short dresses. ah kọ́ tí mo ní mi. kọ́ tó ní nìyẹn hmm. ah, má ti worry a máa ní láti get àwọn short dresses t-shirts. All right. Ẹ ṣe máa kó sí ọ̀hún. jẹ́ kó ṣòro ìgboro kìíní yìí nà ó láti ra short dresses um, shorts bum shorts you know, bum shorts and t-shirts ká ra ah we should go sense tó. Kẹ́mi tiẹ̀ ti ó ti prepare breakfast mi lẹ́ṣà wow for the mere fact pé ó sọ fún mi pé òun máa jí jáde láàárọ̀ ẹ̀ ah this is lovely God bless her for me ah ṣe o. Ah. dádì. sà ẹ ká sà. ẹ̀wọ̀ ẹ má bínú ẹ wo dádì inú mi ò dùn ni o. Ah, kí ló dé tí inú ò dùn kí ló dé. nípa ọ̀rọ̀ àǹtí mi náà ni àti Tókẹ́. kí ló ṣe Tókẹ́. báwo ni àǹtí Tókẹ́ ṣe máa lọ sí ọ̀dọ̀ ọkọ ọ̀rẹ́ wọn wọ́n kó lọ ni o tí ọ̀rẹ́ wọn náà ti wá lọ sọ́dọ̀ ọkọ wọn ìbọn lọ́ ti ń ṣerú ẹ̀. ṣé ìbọn ṣe àwọn méjèèjì. Ah, kò yé mi o. ìgbà tó sọ fún mi mo rò bó mi ṣeré o wọ́n ò tí wálé o. Ah, so láti ìgbà yẹn kò wálé. wọn ì wálé o ọ̀dọ̀ wọn gan mo ti ń bọ̀ báyìí wọn ì tí wálé. ẹ ìgbà tó sọ fún mi ah. mo rò bí eré ló ń ṣe ni. kò ń ṣeré o dádì kò ń ṣeré. irú àṣà pálapàla wò ni. kò yé mi o. ẹ ò ṣe wá pè. mo pè wọn o mo ti pè wọn pọ̀ pọ̀ wọ̀ ọ̀gbẹ́ kọ̀ wọ́n avoid call mi ni. ó kí ògbé kọ́ mi. wọ́n ọ̀gbẹ́ kọ́ mi. ṣé nǹkan tó ń sọ fún mi yìí ó dẹ̀ dẹ́ lójú pé kò wálé. kò wálé ṣé lóòótọ́ ni gbogbo nǹkan tó ń sọ fún mi. lóòótọ́ ni bí akẹ́ pé wọn kẹ́ bá wọn sọ̀rọ̀. ẹ ń bo náà ti ń ṣerú nǹkan báyìí. dáàdì kò yé mi náà. wọ́n exchange ah. ṣé transfer la fẹ́ gbìyànjú àbí mi. Hmm. ọ̀dà kò sí problem o kọ́ parí ẹ balẹ̀ o èmi máa wá pè é mo mọ̀ pé tó bá rí kọ́ọ̀tì tèmi kápẹ́ńtà ah, ò ní fi yín yọ̀ṣù. bá kẹ́ pé wọn. á gbé kọ́ọ̀tì ti tèmi màá wá bá sọ bàbá la bàbá la bàbá ọ̀rọ̀. Ah, ìyẹn máa bẹ́ẹ̀ bá o lọ fọkùnrin balẹ̀ ah, ẹgbọ́n náà ìbò láyé lọ. Ah. nǹkan tá a rí kókò bọ́ ẹ̀ bọ̀ kò bọ́ nǹkan míì ló ń mú ṣe kí ló lọ ń gbà lé eh, ọ̀dọ́kọ rẹ̀ kí ló lọ ń gbà yẹn náà fi lé ọkọ ilé kó wá sọ́dọ̀ ọkọ ti tẹ̀wọ̀n tó fẹ́ ẹ̀ ṣe ìjọ ọkọ ni àbí. èmi ò tiẹ̀ mọ̀ mi mọ̀ kan tó ń bá kiri o. ọ̀dà kò burú gbogbo àníyàn jù láì tó wọlé wọlé. bó lẹ ń lọ báyìí. mo fẹ́ sáré dọ́dọ̀ rẹ. ok sir. má bọ̀ má bọ̀. kò sí wàhálà kò sí wàhálà kọ́kàn ẹ balẹ̀ ṣebí wèrè ọ̀pẹ̀ ni tí ń wò lónìí náà ni kò sí èmi mọ̀kànlá tán èmi ọjọ́ téèyàn bá ti na onígbèsè ọjọ́ náà ni ó sanwó rẹ̀ èmi ni lórí èlò lórí èlò lórí seventy thousand ni kò sí ìkọ́jú mi léṣe. ọ̀nkú mi. èṣù gangan ni ọba wa yanjú ẹ̀. a gbọ́wọ́ ọlọ́run kó mẹ́ pọ́n ti sọ̀nkú mo bínú lọ́wọ́ seventy thousand ni torí seventy thousand kò sí ní tí ń lè ṣe máa mo lè payàn máa sì lọ sẹ̀wọ̀n torí seventy thousand ọ̀run yàtọ̀ sẹ́wọ̀n ẹni tí ń bẹ lẹ́wọ̀n ayé lọ́wọ́ ẹni tó lọ ọ̀run ti kú tiẹ̀ yẹn báwo rí lẹ́ni náà yànjú ẹ̀. ọ̀nkú sọ̀rọ̀ kò sọ̀rọ̀ ọ̀nkú. ó sáré pé mò ń bínú lọ́wọ́ ah! ọ ti dá lásìkò tí wọn náà dé àsìkò tí mò ń bọ́ èlé ló dé ìgbà wo ni mo ti pè ọ́ ìgbà wo ló tó ń bọ̀. ọ̀nkú mo bíze ni mo ń ṣe one or two things ni ó bí ṣe tọ́nà rẹ̀ ń sáré bọ̀. ọ̀dà mo rere lẹ́sẹ̀ rẹ̀ anyway ká má fi ọ̀pá pọ̀ lọ́pọlọ máa ń pa ọ̀pọ̀lọ ìyàwó ẹ̀ ńkọ́. ó wà. ń bo lọ́wà. nǹkan tẹ́ ń sọ òye mi. kò lè yí ọ báwo ló ṣe fẹ́ yí ọ ṣé bó pọ̀ nílé mi rò pé mi ọmọ ti ń lọ ah. àbí torí mo ti kọlà ẹni tó bá ń kọlà ojú àgọ̀lẹ̀ máa fi wò wọ́n kí tiẹ̀ lẹ́ máa fọkànlá pè náà ẹ́ àbí o rò pé bóyá àwọn òdì òkè rò pàrọ̀ àlè oríhun ìwà múyàwó rẹ ó gbé lọ́dọ̀ rẹ ọ̀rẹ́ náà mú ìyàwó tiẹ̀ ó gbé wá sọ́dọ̀ rẹ̀ kí lẹ fi wọ́n ṣe. ọ̀nkú nǹkan tẹ̀ ń ro bóyá eré kọ́ yẹn. báwo ló ṣe rí. ṣe rí health ọ̀rẹ́ mi ló wà involved ní orí nǹkan tó wà nílẹ̀ so mo dẹ̀ ń try láti help her out ni. abẹ́ wà á rí nǹkan ẹ̀ tó dákun. ẹ̀yin náà rí. ọmọ àná ló pè mí ni ah, ẹ ti wá involve ẹ wá ẹ change ìyàwó. Ah. <laughs> àwọn ọmọ sí ọmọ báyé gangan ni o <laughs> ṣé ọmọ wo bọ́ọ̀lù. ẹ mọ̀ pé máa ń wo bọ́ọ̀lù àti <laughs> kékeré. <laughs> Ah, dáadáa sọ́rẹ́ tí bá ti wo bọ́ọ̀lù ọ̀tà tẹ́tẹ́ torí bọ́ọ̀lù ó dùn mọ́ yóò máa gbé gógó yóò máa gbé òfàtú níbi títí ń sèyún náà yóò padà di pẹ́ ń fi ìyàwó ta tẹ́tẹ́ jẹ́wọ́ fún mi ṣó o ti fọmọ ọlọ́mọ ta tẹ́tẹ́. uncle mo ti sọ fún yín health ọ̀rẹ́ mi ló wà involved and besides. irọ́ yẹn ọ̀jọ́ra wọn ẹ ti ṣe papọ̀ mọ́ ẹ̀ ẹ change ìyàwó là ń sọ yìí ẹ o ó dúró báyìí ẹ mú ìyàwó change ẹ wọn wọ́n gbé wọ́n sílé ẹ yìnbọn wọ́n gbé ìyàwó ẹ ń tafà sókè ó ṣe wọn kí ló wọ́n ń tẹ̀mí ọ̀sọ̀ soro rẹ̀ asọ̀rọ̀ sẹ́ni mí sọ̀rọ̀ dànù èmi ló lórí ẹbí torí nínú ọba ni mí mo si ba lori ohun gbogbo kíyàwó kó wà nílé kó dáná jẹ mi láàárọ̀ láti má dé. ọkùn wọn ṣe kínní la amẹ́ríkà náà. ara ẹ̀yin dẹ̀ ń ba amẹ́ríkà ló kọjá rẹ̀ amẹ́ríkà ń hùwà kíwà tá amẹ́ríkà bá tiẹ̀ wá ń ṣe ìwà amẹ́ríkà nù amẹ́ríkà gọ̀ òrí bá bá amẹ́ríkà tí wọ́n ṣe tí wọ́n mọ̀ ṣe bí adìẹ gólóbà ṣé wọ́n pé nu àwa ò lè ọmọ Yorùbá làwà àwa ò lè fi àṣàrà dáadáa ká fi máa ṣe ìyàwó ẹ̀ mo gbọ́dọ̀ bá nílò làá final. ọ̀nkú gbọ́dọ̀ lẹ́yìn máa fọkàn gbá ọ torí inú ń bí mi. mo ti gbọ́ dúró lẹ́yìn bí n ní fọkàn. be oh, What's the meaning of swag? This got me thinking of life, oh, and the things we do down the sky, oh, kini won't be swag. Hello there. Yes. <laughs> She will trust me. Right. Okay. Talk to you later. Bye. <laughs> ọ̀rẹ́ tí mo pé ò nọ̀rọ̀ gbọ́ bíi ti báwo. Just kan ló ń bá sọ̀rọ̀ mi. of course. how many times mo fẹ́ sọ fún ẹ pé bọ̀bọ́ yìí ò ní ẹ fi ṣe kankan ṣúrí àwọn tó wá láti abroad yẹn Go digger ni wọ́n irọ́ náà máa ń pa please now think about it jona bọ̀bọ́ yìí ò ní ẹ fi ṣe anything oh, babe ìwọ gan ló yẹ kí n béèrè lọ́wọ́ ẹ pé ṣé o ní nǹkan ẹ̀mí tó fẹ́ gbà lọ́rọ̀ yìí ni ah, ah. mo sọ fún ẹ mo ní mo nífẹ̀ẹ́ ni. yes. I love him so please jọ nítorí Ọlọ́run o tí o bá fẹ́ kí n kun ẹ lábùkún má bàa mi sọ̀rọ̀ nípa ẹ̀ mọ́ láéláé as in don't talk about it again. babe you are talking about love yeah. Hey, babes kí ló ṣẹlẹ̀. ọ̀rẹ́ ẹ̀ ni kò bá sọ̀rọ̀ because àtìgbà tí mo ti introduce Johnson sí mi ò ti láìkẹ́ I don't know what our problem is. Mm ẹ̀rí nǹkan tí mo rí as in babe understand na mo bóyá ò fẹ́ fẹ́ why you like this. díẹ̀ náà èèyàn lẹ́yìn tó ń fẹ́ fẹ́ nìyẹn wàá dẹ̀ filẹ̀ fún ah, ah, time ti lọ ẹ jẹ́ ká máa lọ jàre. ayọ̀ ah, mi yóò bó finú wénú ò tẹ́ tán màdìyàdé o wá gbà mí wá gbà mí lọ́wọ́ ọmọ ènìyàn ayé lè àní ọmọ aráyé lè o wá gbà mí lọ́wọ́. ọ̀gá ẹ stop ẹ ẹ stop ẹ ọ̀gá. Ṣẹ́gi kémi stop ẹ Ṣẹ́gi ah, ah, ah. èmi máa ní. ọ̀gá ẹ stop ẹ má mi ò láìkẹ́ ọ̀gá mi ò láìkẹ́ stop ẹ. Ṣẹ́gi kí ni yìí pọ̀ ọ̀gá ẹ stop ẹ. báwo ni. dáadáa ni o. ṣọ́ọ̀rẹ́ mi wọ̀n lè. kò tí ì dì. kò tí ì padà sílé láti jọ ẹ̀. bẹ́ẹ̀ ok anyway um, ta làwọn. ọmọ ọ̀dọ̀ tá a ṣẹ̀ṣẹ̀ gbà. ọmọ ọ̀dọ̀ <laughs> ọmọ ọ̀dọ̀ tẹ́ ṣẹ̀ṣẹ̀ gbà. Oh, I see. Ó dàbọ̀. Tí ó bá dàbọ̀ nǹkan nínú ilé mi, a máa ṣe ẹsẹ̀ chọ́chọ́chọ́chọ́, máa fojú kọ̀ọ̀kan tí ó kàn. látàárọ̀ ó dé ìjọ yá mi lówó iná o tó máa fi di next week mo máa dá padà fún ẹ ìjọ nítorí Ọlọ́run. wọ́n ní mi ò lówó tí mo fẹ́ yá ẹ wo kí kò sówó kankan lọ́wọ́ mi tí mo fẹ́ yá ẹ èmi ò gbé mi ò mi ò ní kọ́bọ̀ tí mo fẹ́ yá ẹ. ọ̀rẹ́ mi báwo ló ṣe ń ṣe báyìí láàárín èmi àti ẹ ó mọ̀ pé ó wà lọ́wọ́ ẹ̀ náà ṣé bó ṣẹ̀ṣẹ̀ gbàjọ kan ni. ó ṣẹ̀ṣẹ̀ gbàjọ ìgbà tí mo wá gbàjọ ṣọmọ nǹkan tí mo fẹ́ fowó mi ṣe ni. ṣàánú mi yá mi má dá padà fún ẹ. má dààmú ara ọ̀rẹ́ mi èmi ò lówó tí mo fẹ́ yá ẹ and also kí ló fẹ́ fowó ṣe ṣebí bọ̀bọ̀ John yẹn náà ló fẹ́ ya owó tó tún fẹ́ lọ kó fún èmi o as a person èmi ò ní owó tí mo fẹ́ fún ẹ ṣó ti gbọ́. ọ̀rẹ́ mi ìlú parọ́ John mo fẹ́ kówó fún lóòótọ́ ah. ó fẹ́ fi owó yẹn round out ni ó ní dẹ̀ fowó school ni nítorí ọlọ́run ìyá mi máa fún ẹ ọ̀rẹ́ mi jọ nítorí ọlọ́run. ó fẹ́ fowó round out. better nǹkan tí mo expect láti gbọ́ lẹ́mẹ̀ẹ́ John need owó find out ìwọ wà ń bì báyìí òun hustle fún John kóun lè lọ school at the end of the day tó bá parí school tán á lò sínú level òun èmi ò ní owó kankan o tó bá jẹ́ lórí pé kò lè wá owó kó fún John èmi ò gbé mi sọ́lá mi ò ní dem ṣìṣì tí mo fẹ́ yà ẹ̀. ọ̀rẹ́ mi dúró mi tó dé yìí John tèmi kọ kò lè ẹ̀fà irú wa bẹ́ẹ̀ sí wa máa sọ wa gàgbé ta wa ní pé owó ò mọ̀ ọ̀rẹ́ mi ọ̀sọ̀ jàre ṣe wà pa bébì mi. kí ló ṣe é kí ló ṣe ojú ẹ̀ jọ ọ̀rẹ́ mi torí Ọlọ́run mo fọlọ́run bá bẹ̀ yá mi ní five thousand naira máa dá padà fún ẹ. <laughs> kí yẹn five thousand tó dẹ̀ mọ̀ pé kò sówó lọ́wọ́ mi ẹ tó bá gbé mi báyìí tó bá gbé mi jùlẹ̀ kọ́bọ̀ ò lè rí ṣe bọ́ọ̀rẹ́ ẹ lówó ó ṣẹ̀ṣẹ̀ gbàjọ́ nínú ayé ọ̀rẹ́ ẹ̀ náà. Ah, ah. ṣé wàá mọ pílánì mi tí mo fi gbowó ni àná ah. òṣò tó bá jẹ́ lórí pé owó tó fẹ́ lọ kó fún John èmi ò èmi ò ní kọ́bọ̀ tí mo lè yá. ń gbọ́ John ló tún fẹ́ kówó fún ìwọ bèbí yìí ọkùnrin kan wà ní school ìwọ wà ń bìbà ẹ̀ ò ń ṣiṣẹ́ ó wá ń kówó fún ṣòro ti pé last two weeks o sì send owó sí owó yẹn ó yá ni o ìsìn o tún fẹ́ send owó sí àánú ẹ ò ṣe mí kí ló tó ṣe jára ẹ mẹ́. báwo lè ṣe ṣe báyìí mo ní kí o bá mi báyọ̀ sọ̀rọ̀ o tún dá o ṣé o fẹ́ máa dá kọ́rọ̀ ni àbí báwo tẹ́ bá wò pé ẹ lè yá mi ẹ má yá mi àbí kí ni kí ni kí ló dé. wo bébì ẹ bára yín sọ̀rọ̀ tẹ́ bá ṣe máa bára yín sọ. kí ni ooo. Oh ṣe bó ti lóun máa fún ẹ padà tí ò bá wá fún ẹ gbogbo àwọn ọmọ tí wàá ṣe. ẹyin pípọ̀ yìí máa fọ ni ṣó ti gbà pé pé títa ríro ni mo fi ń dàjọ yẹn so kẹ́mi máa hustle kóun máa lọ kówó fọkùnrin tó bá kan tọ́ọ̀nù tiẹ̀ kódà kó gbá gbogbo ẹ̀ kó má ní plan for future Life láìpẹ́ ni bíbẹ́ bá jọ sọ sí ọlọ́run àbá yín yanjú ẹ̀ lámì kàn kóró ni. ọlọ́run àbá ẹ ṣe ṣùgbọ́n ìyàwó jọ ah, ó ta kó bíi pé ibẹ̀ náà ni ṣe kúbà ló ń gbé ẹ̀bọ̀ ó ti wà lórí máàpù ó ti sẹ́ǹdẹ̀ sí i ó dẹ̀ máa tẹ̀lé máàpù àdúgbò má wọlé ara ẹ̀sẹ̀ tó bá ti débi báyìí wọ́n kọ bèrè private bar wọn ibẹ̀ làwọn títí tó máa fi débẹ̀ má pè mí mọ́ má pè mí ṣùtúbọ̀. All right. àpẹlẹbẹ tí àbúrò mi bá ti dé wá àbúrò máa máa jáyé tọ́lé so trust me. <laughs> trust me baby. <laughs> yeah so dream up ẹ ṣe fàájì tó ṣe wù mí ọ̀ṣẹ́ tó bọ̀ ṣe ṣe ṣe wà ókè. i'm alright. you wanna go be good. <sighs> ẹ má tẹ̀wé ẹ johnson ẹ mọ̀ kan. sherry uncle johnson ẹ̀rù ò bá wa o bẹ́ẹ̀ sì náà yà wá a wà fún yín lẹ́ẹ̀ni ni all through eh. ajọ́ máa ṣe fàájì yẹn ni o. ẹ eh, kò sí problem mo wà lé fún yín. Ah, ẹ dẹ̀ wá gbọ́ ohun Johnson èmi fẹ́ rí private. privately fẹ́ ká jọ sọ̀rọ̀ one on one. Eh. bẹ́ẹ̀ ni. fèyí ara ah, rárá o kí ló ṣẹlẹ̀. yẹn lèmi ò fẹ́ o kò sọ̀rọ̀ ẹ̀yìn o ó ṣe máa ló fẹ́ rí bébì mi privately who does that. mi ò lè rí wọn ni. ah no mi ò fẹ́. mi ò like ẹ o ṣòro bí ọmọ fẹ́ máa jẹ nǹkan ẹni i don't like it máa ah, má máa ronú bẹ́ẹ̀ yẹn náà. Um, ẹ ṣe ẹ ṣe sùúrù ẹ máa sọ dìjà ṣe ti yẹ àfihàn anything tó bá fẹ́ sọ fún mi náà ó lè sọ wájú bébè mi nù. wọn ò ní láti ewé mi privately tó bá sọ fún mi kan mo máa sọ fún ṣe ṣe ṣe ìtàn ẹni máa sọ fún so anything tó bá fẹ́ sọ sọ wájú ẹ̀ ń sìn. àti gbọ́ yín o. so ṣe All right ẹ jọ since náà ti sọ pé tó bá ti kúrò bíbá a ṣe lọ sí wọ́n ẹjọ́ nítorí ọ̀la èmi ò fẹ́ pẹ́ lọlé ní kíni. o máa pẹ́ lọlé o má jẹ́ kí n tọ́ aago kéékèèké la máa délé lé ní one two three four bí o táyì tàbá délé ní ọ̀ pé pé pé máa dẹ̀ o. ẹnu ló àlọ́ nǹkan kan. ṣe ṣe fàájì o ṣe ti bọ̀ ẹ ṣe fàájì o. we stay together ọ̀pọ̀ tó gbọ́ ìyàn gbogbo alájọ wa ó di ọjọ́ mẹ́ta kan wọn lólú. ọ̀bùrù ọ̀pọ̀ dúkù. Um, that's my younger sister. Wow, Ebi beautiful. orúkọ uh, ẹ̀. Thank you. <laughs> Ẹ ṣe gan. Kí ló wá dé ìnáwó tó fọ́ péjú tó ń péjú tó ń péjú náà kọ́ ló ti dé nílò yìí. Ọ̀nà yẹn ò tiẹ̀ mm, Baby, may I have a stick? Oh, sure um, so Bímpé kí ni nǹkan tí o fẹ́ mu. Ah, ìyá mi mo ṣe wà ókè o. Um, barman kò sí o máa mú nǹkan náà kí ló ṣe. ọ̀la mi ni mo wà ókè. mo jẹ́ sọ fún ẹ taba anipẹ́kọ̀ mi a máa lọ síbò a máa change location a máa wá ọ̀rọ̀ àìyá. ẹ jẹ́ kí n rí yín ó very important. ẹ ṣe sọ́ọ̀lì ayé dà gan-an takọtabo ọ̀rọ̀ yìí kan yín gbọ̀ngbọ̀n ẹ̀sùn mọ́ bí kẹwàá gbọ́rọ̀ mi kẹ́ lè kọ́ gbọ́n kololé ayé rẹ pẹ̀lú ọgbọ́n àtòyé. ọ̀rọ̀ tó ń fi mú ọ̀rọ̀ tó ń oh. fi mú kí ni wọ́n pè ní swap ṣé kò sí tó ní fẹ́ rí mi ọba fún ọ̀wá jẹ́ mẹ́rin nínú kí ló ṣẹlẹ̀ báwo ni. ṣé nǹkan tẹ pè mí pé kí n wá rí lélẹ̀ ẹ ẹ wo bẹ ṣe kó àdúrà obìnrin jọ síbẹ̀ yẹn ẹ ẹ lè sọ pé wálé wa máa rè ṣé wá má rí lélẹ̀. ojú ẹ rí bíi ti báwo kí ló ń sọ àwọn ọmọ obìnrin mélòó náà ló wá bẹyẹn tó ń pariwo tó lẹ sọ bẹ kínní wá jẹ́ kí n sọ fún ẹ o tí òun bá fẹ́ má rí yóò gbọ́dọ̀ mọ àwọn obìnrin tí òun fẹ́ fẹ́. obìnrin wo la kó kí ló ń sọ meet and greet láṣà at least mo ní láti mọ̀ wọ́n náà ṣé tí n bá mọ̀ ọmọ kan fẹ́ fẹ́ wọn ni àwọn ṣe bẹ́ẹ̀ o. Ah, ẹ̀gbọ́n mi eh. àwọn wàyí kẹ́ tó travel ẹ̀ tí ì fi sílẹ̀ náà ìwà wo ló ń sọ. àwọn ìwà kí n máa kóbìnrin káàkiri yìí náà ni. ṣé mò ń kóbìnrin náà ni. èkó. mi ìkó mi ìkó kankan mélòó náà ni wọn tó ẹni tó kún kàràmọ ni. àníkẹ́ ẹ má rí ẹ má rí ẹ mú ẹyọ kan. Ah, oh my god sórí èèyàn tó bá rí ẹ ń sìn wọn á rò bí ọmọ gidi kan ni ẹ òun náà kọ́ ló kó gbó tàtù sára ẹ ni. ìwọ jẹ́ ìwọ jẹ́ yàn gidi ok mi ò kí sẹ́yàn gidi ṣé yàn gidi ló ṣe mi kí sẹ́yàn gidi ok torí pé bokota àti sọ̀rọ̀ ló ṣe ní lẹ́sẹ̀ kó àdúrà àwọn ọmọ tó tó bẹ́ẹ̀ ló pọ̀ tó bẹ́ẹ̀. mo jẹ́ sọ fún ẹsẹ̀ lẹ́sẹ̀ ẹsẹ̀ tiwọ nìyẹn tèmi lèmi ṣe ah, o ah. wà lè wa máa form saint fún mi nsìn. torí ah, pé mo kàn sọ yí pé. ọ̀rọ̀ yẹn pọ̀ jù ojú ẹnu ẹ lọ wo wo wo má wàá spoil fún mi pẹ̀lú ìmọ̀ àtàwọn ọmọ alálùbáríkà tàjọ wà nílé yẹn so ti gbọ́ tó bá mọ̀ pé o lè stand ẹ̀ máa lọ lé so ti eh. gbọ́ kò jù bẹ́ẹ̀ lọ. ok mi ò kí ń ṣe ọmọ alálùbáríkà ní sàn. ẹ ẹ bẹ ibi tí ó bá ẹ ni wo màá rí ẹ níta o. ẹ̀gbọ́n mi. mo pè mí lórí fóònù. ẹ̀gbọ́n mi. bá ti block ẹ ṣá. Ah. tómi ilé ní ìnírẹ̀ àti advice ẹ̀gbọ́n mi lẹ́ sọ fún mi yẹn kò sí problem ẹ máa bá mi lé pẹ̀lú àwọn ọmọ ṣíkìrì ìdítẹ́ kó jọ. ń tún ṣe mọ́tò yìí báyìí tí ń sìn Usman. fẹ́ gbà ń sì ṣé wọ́n ya òun. ìwà làwọn olóyè wa. àbúlórí burúkú làwọn eléyìí. ó tún ti mú. madam ewu òǹwé rẹ̀ gbé mọ́tò kúrò ní títì. ìjọ ìjọ ẹ má bọ̀ ìjọ ewo ewo lórí burúkú ewo nwèrè kí ló ṣẹlẹ̀ ń bíbà ah. kí ló dé ah. ẹni pàṣẹ kọjá ẹni ẹni gbé mọ́tò yín kúrò ń bíbà. ẹ jọ àǹtí ẹ má bínú mo ṣe jáde inú compound nsinsin mú tèmi dé takú síta like i'm confused. you are confused o ṣe ni wà confused ìgbà tó ń gbẹrù nonsense yìí ṣé lè ti ẹ̀yọ́ mọ́tò ni mọ́tò gidi mọ́tò gidi mọ́tò gidi lélẹ̀ ṣebí mọ́tò lélẹ̀ tá gbé kúrò lè wa tá gbé kúrò lè wa tó ṣiṣẹ́ débi ìbàyẹ̀ tó bá jẹ́ pé ẹ lọ sọ́jà ni tẹ fi owó yín tẹ kà báyìí tẹ lọ sọ́jà tẹ lọ ra mọ́tò ni mọ́tò yìí ò ní dákú pangolo ni pangolo ìgbà tó bá ní kó fẹ́yàn gidi kó fẹ́yàn gidi tó máa ra nǹkan gidi fún wọn nílé fẹ́ wọn mechanic mechanic lásán lásán lè máa fẹ́ òun ló jẹ́ kó gbé refurbish car fún yín tó jẹ́ pé wá gbé sí títì tó wá ń dákú tó ń constitute news àti bíbá tó ń block àwọn táwọn olè kọjá. excuse you ta ló lo refurbish car bíbá yìí etí ẹ̀ di ni pé mo ṣe jáde inú compound car mi dẹ̀ break down wájú lé mi etí ẹ̀ di ni. Ah, ó tún sọ ìbò àbí ó fi òpó gbọ́ ìbò àbí máa sọ fún ẹ pé àwa gan gbọ́ ìbò inú wọn ti sórí àwọn ọmọ tí ò bá lẹ́kọ̀ọ́ àwọn ọmọ tí ò lẹ́kọ̀ọ́ tí wọ́n kọ́ láti lé ibi ìbàyìí láti máa kọ́ awádẹni ọlọ́run fi ṣe pàṣọ nílé ayé ìta máa nà ní ta máa treat for coffee ta máa kọ́ yín ṣe sí ọ̀ sí ọ̀ ọ̀dọ́ tó bá ti tó kẹ́kọ̀ọ́ kẹ́kọ̀ọ́ mẹ́rin olórí burúkú ti mẹ́rin burúkú ti mẹ́rin burúkú ti mẹ́rin.

Okay, sir. Thank you, sir. I said. Kí ni mo tó kẹ́ ṣe yìí tó lè kọ́? Kí ni gbogbo pàlàpàlà yìí? Mo ní ní wà bẹ́ẹ̀ kó lè kọ́ṣọ̀ lẹ̀. N jẹ́ rárá bọ̀ nínú ọtí kí ni gbogbo ilé ìtúlẹ̀ ọ̀dọ́? Mo ti pè é ó ta kókó ta ló lè tú. Milk. Um, Tonight, period. juice. about you put your book? That's fine. Alright. Okay, Alright. right. Johnson. Oh my goodness! Okay. It's a lie, Have you been? look at you. Come on, I've been good. You won't call. Hi. Mo ti pe gbogbo nọ́mbà ẹ kò lọ. Tí mo ṣe dé Nàìjíríà, mo ṣe going to mo ti pè ẹ́ pa. Kí ló Ah, mo change number. Wow. Wow. <sighs> like seriously. Hey, good to see you. You still look good. Mm-hmm. Ah, ah, Tókẹ́. Mm-hmm. <laughs> Kí ló ṣẹlẹ̀? Ó ṣẹlẹ̀. Ó sọ fún mi kò sí. Oh! mo change number mi àmọ́ kò bá ti send message now social media wà níbẹ̀. mo try mo try láti get you sí ẹ but I couldn't. Mm. good to see you you're looking good as Thank always. Thank you, I need to. Sorry. oh, right, move on, move on. Well, right, right, Even if you get your number. oh, what's up, bro? Tókẹ́, ah, nǹkan tí mò ń bí ẹni kò dá mi lóhùn. Pẹ̀lú nǹkan tí mo rí yẹn, nǹkan kan wà láàrin wa àti bọ̀bọ̀ yẹn. And I demand an answer. Bọ̀dé, ó ń ṣe ẹni tí mo lè parọ́ fún un. Sórí bọ̀bọ̀ torí yẹn, ex mi. sorry babe nǹkan kan wà tí mi ò really like hmm. the fact that tabajọ wà èmi nìkan ni máa ń mọ nǹkan o ò mọ anything mo dẹ̀ fíìmù pé tèmi bá mọ nǹkan tí mo wà level yìí yẹ kí wọn náà mọ nǹkan kó bá mi level yìí so reasoning ni màá tiẹ̀ á lè papọ̀. but reasoning mi wà okay. yeah and level tí mo wà yìí náà ó perfect kò di dandan kí n mu nǹkan tó ń mu yìí kí n tó wà ní level. o reasoning dẹ̀ wà òkè jẹun sọ fún ẹ torí náà àwọn kan mi pé mi máa sọ mo máa expect pé reply tó máa fún mi yẹ kó jọ wà on the same level but reply máa ń wà báyìí èmi máa wà báyìí so kò ń balance inú mo lè fẹ́ kó balance and let me tell you ṣòrí tí ọkọ bá mú nǹkan, tí aya náà mú nǹkan, táwọn méjì bá jọ fẹ́ ní nǹkan pọ̀, náà tó bá fẹ́ ní sex, ó máa ń dùn yàtọ̀. I tell you, torí gbogbo ara máa ma ṣe jẹmjẹm ni, torí wọ́n ti wà on the same level. Inú kejì kan mú díẹ̀. Mo pé mi ò mú rí and. Ọjọ́ kan náà nìyẹn bẹ̀rẹ̀ babe, just just take some, just a little, a little. Just check out the job. Ah. ṣe eré ta fẹ́ ṣe máa bad gan. ìmọ̀ ọ̀nà máa tún jẹ́ kó wà wọ́n ní just a little. mi ò like ẹ. just a little. Ah. Mm. tó yẹ bójú yẹn jẹ gangan gangan ni. Mm. so <laughs> like ẹ rẹ. Mm. kí ó ti dùn mọ́ ó ti dùn mọ́ ojú mi láwọn wọ̀. wàmù takotako ọ̀rọ̀ yìí kan yín gbọ̀ngàn ẹ̀sùn máa bí kẹwàá gbọ́rọ̀ mi kẹ́ lè kọ́gbọ́n olólè ayé rẹ pẹ̀lú ọgbọ́n àtòyá. ẹ̀gbọ́n mi ẹ̀gbọ́n mi bọ̀dá mi. mari mm-hmm. pass mari pass. Ah, ah. kí ló dé tẹ́ ẹ ṣí gbogbo ilẹ̀kùn lélẹ̀ báyìí bọ̀dá mi. Ah. kí ló dé tẹ́ ẹ ṣe báyìí. sista tókẹ́. so ẹ̀yin náà ti mọ́ ti yó. tẹ́gbọ́n mi ò tí ì fẹ́ yín sílé lẹ ti ń ṣe gbogbo ìwà báyìí tọ́ni wá fẹ́ yín sílé ńkọ́ báwo lè ṣe fẹ́ bá ọmọ tẹ́ ẹ bá bí báwo lè ṣe fẹ́ bá wí ẹ̀gbọ́n mi. ah ah a tún ti wá jàrá báyìí láì fún yín pátápátá mi ti ẹ̀ bílíf gbogbo nǹkan ẹ̀tẹ̀yìn náà ẹ̀yin tí mo tẹ̀ tún bílíf pé yàn gidi tún ni yín ẹ ẹ tún wùwà irúwà báyìí ẹ mọ tí yóò báyìí ẹ má wọrí ẹ náà ẹ má wọrí ẹ má wọrí dáadáa ẹ sọ ẹ má ẹ má ẹ no ẹ kọ́ntínú ṣe ti gbọ́ pẹ̀lú láìfù wèrè tẹjọ́ ń lìbù yìí àtẹ̀yìn náà ẹ má tí ẹ má bá mi ṣe fẹ́ sọ pé ẹ já wèrè léèyàn Oh. tí wọ́n bá sọ wípé ọ̀dọ̀ rẹ̀ ni màá fi ṣe ibi ìjókòó ayọ̀ ilé mi máa nírò ni torí ẹni tẹ́mi àti ẹ̀jọ̀ wà yẹn ìfẹ́ tó ní sí mi nílé ayé yìí ó pọ̀ débi pé mi ò rí nǹkan tí mo lè fi comprehend hmm. Johnson torí yẹn ìfẹ́ tí mo ní sí i kò tó yìí tóun ní ah deep. sure ó deep gan mo wá ń gbà ládùúrà pé tí mo bá tún ayé yìí wá tí mo bá padà sí ayé yìí òun ló máa wù mí pé kí n fi ṣe adé orí ah, ah, ah, kó jí ọkọ mi. tókẹ́ you need to come off it ayé yẹn ti lọ àdèmọ̀ bóyá ayé mi wà mọ́ lẹ́yìn ilé ọ̀rẹ́ mi tó fẹ́ náà he's not a bad person now yeah we understand that he's too official but he's not a bad person eh? he's a good man so ó ti fẹ́ ó ti dọ́kọ̀ ẹ̀ náà so ẹ yẹ ká gbàgbé ọ̀rọ̀ next life or life before hmm? don't worry everything will be fine. amen. tí a máa lọ. wàá gbà mí lọ́wọ́ ọmọ ènìyàn ayé le àní ọmọ aráyé le o wá gbà mí lọ́wọ́ ọmọ ènìyàn ayé le o ṣèyí ṣèyí kí ló tó fẹ́ fi dání olúléwu náà kí ló kàn ẹ́ kí ló kàn ẹ́ báwo ló ṣe ń sọ̀rọ̀ báyìí. Hmm. tí mo yọ̀ bá ṣẹlẹ̀ torí ẹ̀ lọ́ máa dà o mo ń sọ tèmi fún ẹ o. ẹ ìpìlẹ̀ jẹ́ kàn dà lórí mi. ó dà ah, mo ti gbọ́. ṣé nǹkan tó ń ṣe dà ni. mo ti gbọ́. Thank ah. <laughs> you. ẹ ṣe ó dà pé nǹkan tí mò ń sọ òye yín ọ̀rọ̀ yín yé mi bẹ́ẹ̀ nǹkan tó máa ṣe yẹn pé mi ì lè ráyè bẹ́ẹ̀ tí bá lè ní sùúrù di weekend weekend yẹn wà òkè ẹ ó ti tán tẹ bá sì lè dúró di weekend ẹ jẹ́ ń pè yín padà ah, ah. ọ̀ní ó sọ fún mi pé ó ń bọ̀ náà. Ah, <laughs> mo ní láti fún ẹ ní time tí n bá fẹ́ wá sínú ilé mi. no no no no no no má get mi wrong nǹkan tí mo mi kan nìyẹn pé as in tó bá yẹ pé o fẹ́ kúrò níbi tó wàá pè mí bóyá mo wà tí ìbá sílé ńkọ́. màá pè kí n tó wá sílé mi. tó bá tiẹ̀ jáde gan ṣé mi ò ní spẹ́kì láti wọnú lé mi. no no dúró ṣé ó ní nǹkan tó ń hide. <laughs> bíi kí ni. èmi ò mọ mi ò mọ òun náà mo ṣe ń béèrè lọ́wọ́ ẹ̀. no no no no no ronú bẹ́ẹ̀ yẹn o mọ̀ pé ìkọ́tọ̀ yẹ kí n máa ṣe bẹ́ẹ̀ yẹn ni pé ọ̀nì norms náà tó bá jáde even tó bá fẹ́ lọ ra nǹkan Mm. wà á pè mí wà á sọ fún mi déédéé rí ẹ ó surprise mi kó o pè mí. mo dẹ̀ ti dé nìyẹn um, ṣìkẹ́mi nǹkan. as you can see mọ́tò àìsàn kò sí àrà ló ti jáde. Ah, ok um, mo kàn wá sílé ni wọ́n á mú nǹkan mi létí mo fẹ́ mú lọ sí ṣọ́ọ̀pù lọ́la. oh okay uh, that's good then let's go now let's go inside. Oga, oh, so So about everything. Fine. so about the business. Wow. She came Ṣìkẹ́mi máa tún she, Dada? Hmm. Nice one. Nice one. Sorry, ma. Baby. Yes. Ma resume pa office ní àárọ̀ Monday. Wow. Ó já sí pé mo lè máa kó padà wá sínú ilé mi. Yes, of course. Olúwa ṣeun, ah. thank God. Baby, mo hmm? ti miss ẹ kan. O miss me. Yes, of course. Kilo miss lára? Hmm. Hmm wọ́n ti mú mísìn pa ẹ̀ mm. ṣé kí n má pa á fún ẹ wàhálà ẹ̀kan kankan ni mo miss. wàhálà. wàhálà tó máa ń fún mi nílé tó máa ń ṣe mí lé nìyàwó. nìkan. yes na. o miss gbogbo. Eh, it's all like that. ó <laughs> ti sú mi ó ti sú mi ọ̀rẹ́ mi calm down gbogbo ẹkọ tó ń sun èkó ló yẹ kó máa ṣe é sìn náà ọ̀rẹ́ mi ó yá mú fóònù ẹ kó tún nọ́mbà ẹ try. mo ti pè látàrọ kan píkọ mi. try nọ́mbà ẹ ṣùgbọ́n orí àjọ please. kò píkẹ́. kò píkẹ́ okay ṣé àwọn relative ẹ̀ wọ̀n mọ any of them òun mọ anybody mọ bọ̀bọ̀ ẹ̀ bí àkàtì ẹ̀ ní ká lọ bẹ̀ ká lọ bá wọn ká sọ gbogbo kan tó ń ṣẹlẹ̀ fún wọn kí ló ní mo sọ. mi ò mọyàn kankan pẹ̀lú John. ó mọyàn kankan pẹ̀lú John. ha wàhálà ti dé o wàhálà ṣẹlẹ̀. mo ló ti fẹ́ mọyàn kankan pẹ̀lú John. ládùúrú bí mo ṣe wọ̀nà ẹ títí títí títí ẹ ò gbọ́ tó bá tẹ̀ wá jẹ́ pé ò tí ì lóyún sí ṣebí kò bá bẹ́ẹ̀ ẹ bọ́ nísìnyí ó ti pẹ́ fún ẹ àmọ́ bó a ṣe fẹ́ ṣọ̀rọ̀ ẹ àmọ́ àmọ́ nǹkan tá a tẹ̀ fẹ́ ṣe sí ẹ because ẹni tó fún ẹ lóyún o ò rí pé o ò rí bí get in touch pẹ̀lú ẹ o ò mọ relative ẹ kankan kò sí in fact owó tó yẹ kó tún fi plan rẹ ó ti gba everything tán lọ́wọ́ ẹ ẹ ah ah why are you talking like this like how ṣe bọ́ọ̀rẹ̀ wa ni òkè jẹ́ ká gbà bọ́ọ̀rẹ̀ wa ti ṣe mistake ṣebí ó yẹ ká jẹ́ strength ẹ̀ ni àwa ló yẹ ká máa pay tẹ̀ gbogbo ọ̀rọ̀ tó ń sọ yìí kọlu ẹ̀ kó máa sọ ibùkọ́ ni next now. Hmm kí ni kí n pẹ́ẹ̀tì ẹ̀ fún. ó jẹ́ fi tọ̀rẹ́ ẹ̀ kọ́ gbọ́n. ẹ kúlẹ̀ o ẹ̀yin ladies. ladies ah, àwa pa ọ̀ṣẹ́ ìwọ wà pa. mo wà ókè kí ló ṣọpẹ́ wá ìtọ́jú ẹ̀ rí báyìí. Ah, nǹkan tó ṣe ọpẹ́ bó ṣe wà yìí ó ṣí ọmọ orí ẹ̀gàn ṣí sọnù ọpẹ́ tẹ̀ ń wò bó ṣe jòkó yìí oyún ti wà lára ẹ̀. oyún ta ló fún lóyún. <laughs> ẹ mọ bọ̀bọ̀ John ta máa ń sọ fún ti máa advice ẹ̀ táyé mi àtọ̀rẹ́ mi ta máa advice ẹ̀ pé kó dẹ̀yìn lẹ́yìn bọ̀bọ̀ yẹn bọ̀bọ̀ yẹn ló fún lóyún the funnest part ni pé láti bí ìjẹta ló ti ń pe bọ̀bọ̀ tó fún lóyún yẹn bọ̀bọ̀ yẹn ò gbé kọ́ kò mọ where about in fact kò mọ bó ṣe fẹ́ get in touch pẹ̀lú bọ̀bọ̀ yẹn. ọpẹ́ báwo ló ṣe jẹ́. ẹ̀wọ̀n lady b boyfriend mi ni látìgbà tí mo ti sọ fún pé mo ti lóyún látìgbà yẹn ni mo ti ń pe kọ́ọ̀lẹ̀ kó pìkẹ́ mo ti lọ sórí whatsapp mo tún lọ bá sọ̀rọ̀ ó kò ń kà ní kò reply messages mi. <laughs> ọ̀pẹ ọ̀pẹ ẹ̀yin ladies yìí pẹ̀lú mo ṣe máa advice yín tó lórí iṣẹ́ tá à ń ṣe pé ẹ gbọ́dọ̀ fall in love kẹ má jẹ́ kọkùnrin take advantage of you náà ó ti ṣẹlẹ̀ ń sìn kí ló fẹ́ ṣe sí anyway ó ti ṣẹlẹ̀ Madam, dá nǹkan ẹran <laughs> ṣé orí ìwọ ìwọ ọlọ́run má jẹ́ kẹ́nu ẹ kó báyìí hmm. ṣé ọ̀rẹ́ gidi la máa pè wọ yìí gbogbo èébú èébú èébú ṣé nǹkan fi ẹ̀kọ́ máa ṣe fọ́mọ yín sí èèyàn burúkú lẹ́yìn. instead of kó fún ní best advice ń sọ pé kínní gbogbo fẹ́tì yìí kọ́ ni ọ̀rẹ́ kàn ah. ó. bàbá johnson ló ń bọ̀ yàbí mọ́tò ẹ̀kọ́ líle àwọn ah, náà ni ẹ̀jẹ̀ ń cross rẹ̀ mọ́lẹ̀. Aláìgbà ọ̀nà orí náà. Saman kí ló ṣe ẹ̀ náà ọ̀nà kan lélẹ̀ ni kí ló tó yẹ tó yẹ block mi. Okay. What's the meaning of this? Who are you please? Mo lè bí o máa gbé mọ́tò o máa fò máa fò kọjá ni. O ṣe gbé sórí ṣe bí Superman yẹn. Mr. Man, o ò mọ̀ mi rí mi ò mọ̀ rí. Kí ló fa insult? Gbé mọ́tò ẹ̀ kó kọjá, kémi náà lọ ọ̀dẹ̀ insult mi. O ò lè mọ̀ mi rí àbí wọ́kọ́ ni mo rí pẹ̀lú tókẹ́ ní supermarket the last time o ti gbà pé mi àtẹlà ìjọ dúró. babe ṣé ọmọ máa yín I don't know this man. ah oh, no wonder wẹ́n tó ń pè ẹ́ ní babe so jigolo ló tiẹ̀ tún ní ẹ. hey enough of your nonsense kí ló fa insult. èyí ò gbọ́dọ̀ má jẹ́ jígo lóko má máa wúrò àtúnwò wú yẹn náà èmi náà ti rí bẹ́ẹ̀ o ti gbàgbé the last time nínú supermarket èmi àti tókẹ́ lórí ìta jọ ń jáde nínú supermarket and I'm here to warn you. Tókẹ́ is married and happily married ṣó ti gbọ́. stop um, mi ò get introduction ti ìwọ like báwo ni o ṣe jẹ́ sí Tókẹ́. yes she is my friend's wife bẹ́ẹ̀ ni ọ̀rẹ́ ọkọ ẹni mo jẹ́ so Johnson stop calling her mo wá wọ̀n ẹni o mo wá wọ̀n ẹni. ṣorí tó ṣe sound yẹn o sound stupid o sound bí ẹni tí ò níṣẹ́ tó wá ń jà fihàn kiri ṣé wọ́n jẹ́ gẹ́gẹ́ bí Fẹ́mi Fálànà tó ń jà fihàn ọ̀rẹ́ ẹ̀ ni mo expect tó máa dúró sí mi níwájú tó máa máa bá mi sọ̀rọ̀ not you are you that jobless? ẹ o ní sẹ́ra o ní nǹkan tó fẹ́ fi èní ẹ̀ ṣe o kò fẹ́ waste ẹ̀ lórí ọ̀rọ̀ ọlọ́rọ̀. oh my god. my friend. yes no don't call me your friend i can't be your friend. you can't even be my friend. i i, I, friend. I don't mingle with people like you look at you. you look hungry. oh really. ṣé ti jẹun. oh. o ní láti jẹun kánú o jẹun kánú o jẹun dàbíyàn tí tí ayé ń ṣe ayé ń ṣe é ni wọn àtàyè bá ń ṣe má gbé dọ́dọ̀ mi o ṣé ń sọ fún ẹ ipe òun já fihàn kan ẹwà láti ẹni ẹjẹ ìsọfẹ sórí tó kẹ́ tó ń sọ̀rọ̀ nípa yìí yeah girlfriend tèmi ni kí tó travel ah they break up so that means she is still my girlfriend so we better save yourself the stress and get yourself out of this place. mr man mo wá ibà láti wá wọ̀n ẹni o the next time tó bá tún pe tókẹ́ wàá mọ̀ bóyá èmi láyé ń ṣe ni àbí wọ ni mo sọ fún ẹ. òun vibrate òun vibrate òun vibrate jókòó tẹ́ ẹ ṣe é o mọ̀ ní tí ayé bá ṣe yàn ó mọ̀ sáìnì pa ayé ti ń ṣe líle wípé nípa bí lọ́rọ̀ bẹ́ẹ̀ tó wá pé tó fẹ́ tí bá gbé kí ló fẹ́ ṣe kí ló fẹ́ ṣe kí ni hundred ẹ fẹ́ ṣe. kí ló fẹ́ ṣe. yẹ kí ló hundred ẹ fẹ́ ṣe. ẹ má lọ nà bá mi fà náà. just try the next time. ṣé bí wọn ni van down wá kó bá mi fà tó bá sọ fún ẹ. Ah, wẹ́lẹ̀ ṣá wọ́n kéré mélòó mélòó rú ẹ̀ see this guy. àwọn ah, bàbá lọ nà ọ́ ah, see this guy ṣá. bọ́ọ̀lù ẹ̀ kó bá mi fà. mọ́tò ẹ̀ mi fà sí. Come on, get it for us. of this place. Ṣé kò bá mi fà ni? Ẹ rí. Babe, orí mi lórí ìdúró, ó dẹ̀ ń bá ànádà ọkùnrin ágìl lórí ọ̀rọ̀ obìnrin mi. Kí ni gbogbo yẹn náà? No, torí èèyàn tí bọ̀bọ̀ yẹn ń sọ̀rọ̀ nípa yẹn, ó ní tó ṣe jẹ́. Báwo ló ṣe lè jẹ́? Please. Ah, ah. Well, I'm still talking máa wo èèyàn tí a tún bá sọ̀rọ̀ kémi mí tẹ̀ níta ó dà mí ò lọ mọ́ kó tó bá fẹ́ ṣe kó ṣe mí ò lọ. ẹni orí lànà tó parí lóhùn wò dáadáa change is a constant thing. ẹjọ ẹ má lè ní ọmọ àdámẹ ẹjọ kí má lè lọ. o láìkí bíbá yìí o fẹ́ dúró sí bíbá o fẹ́ máa gbé inú bíbá yìí right? Kí má lé right? Fine. Now give me three good reasons. Just mẹ́ta péré tí mi she ṣe nílé ẹ lọ tó ṣe máa dúró mi bá. Ìjọ èmi to ti more. One. Number two, on ń dùn Number three, ìyàwó kékeré káàbọ̀ o ọmọ ọ̀dọ̀ ní ìwọ yìí ọmọ ọ̀dọ̀ ló gbéra ẹ báyìí ọmọ ọ̀dọ̀ ọmọ ọ̀dọ̀ wọ owó ọmọ ọ̀dọ̀ tó dé tí méjì lu tó tún kí ẹrí yìí kan síbi ọmọ ọ̀dọ̀ tó wọ irú tó gbé sórí kí má ní ẹ lọ lò sí orí yìí o owó aṣọ wọ aṣọ tó wọ owó dìsáínà ó róró àǹkárá àbájìrẹ tó ti di àkísà kò rọmọyà nínú ilé mi ò ń wọ skin ò ń wọ skin ah <laughs> hey, hey, hey. Oh, as in you are actually bold ibo ni ilé ayé ń lọ ganan àti um, ilé ayé ti wá ṣé tí ilé ayé bá tẹ̀ wá bàjẹ́ ìyẹn ló wá fún ẹ ní ẹfọ́ntì láti tú àti you are even asking me and telling me you don't want to go you don't want to go láti ṣe kí ni no tell me kí ni wọ́n kí ni wọ́n ṣe bíbá ok o fẹ́ wá bá bẹ̀bẹ̀. <laughs> Ah, ẹ gbà mí yẹn yín náà ẹ bá mi dá sí i gbà mí ṣó ní dá sí i. wọ́n <laughs> máa dá lóhùn <laughs> oríṣiríṣi ọmọ ọ̀dọ̀ ìwọ ìwọ ò lè dúró lọ́sọ̀ fún ẹ yẹn àwa wí tán ṣé ìwọ ọ̀rẹ́ pé òmò mi ni ṣé àmọ́ra wa ni ojú mi ló bá àmọ́ra wa ìwọ ò lè dálé ọ̀rẹ́ mi rú yes bẹ́ẹ̀ mo sọ fún ẹ yẹn. hey kí ló kí ló okay explain to me now kí ni reason. nítorí mo mọ ṣe ń ṣe. Ah! sori nǹkan ti confirm ẹ ó mọ ṣe ṣe iṣẹ́ pẹ́ sí lára ó ti pa mí pa mí ó pa mí ó ní ọmọ ṣẹṣẹ ọmọ ṣẹṣẹ ọmọ ṣẹṣẹ báwo ló ń ṣe náà jù ọmọ ṣẹṣẹ lóòótọ́ ọmọ ṣẹṣẹ wo wo ṣẹ wo ṣẹ ọmọ ṣẹṣẹ ọmọ ṣẹṣẹ ó dùn mọ́ ẹ ó dùn mọ́ ẹ báwo ló ṣe ń ṣe báwo ló ń ṣe tó lè sọ fún mi tó lè sọ fún tó ṣe dúró kó ẹ kó kó mi bàjẹ́ kó wo kó ẹ kó ẹ rẹ kó mi má fún wọn má ń lọ sí wọn lórí mi bàjẹ́ madam tell me sort ta ṣe fún yín lẹ́lẹ́. kì í typhoid no not at all. Um, the pregnancy result is positive. Exactly. Madam, congratulations. Congratulations. Thank you. Thank you very much. Ẹ we pẹ́ very bẹ̀rẹ̀ fún àǹtí Thank you so much, ẹ ṣé gan. Dọ́tọ̀, ẹ jọ̀ọ́ ń fẹ́ kẹ́ ṣe favour kan fún mi. Sure. Mo mọ̀ pé bẹ́ẹ̀ ṣe rí nísìn inú ilé ìdùn kẹfẹ́ pé ọkọ mi láti share good news yẹn. I want it to be a surprise. Wow, wow, that's yeah. good ó ní bí mo ṣe fẹ́ gbé kalẹ̀ fún so ẹ jọ ẹ máa break news yẹn fún for now. not at all not at all. Yeah. thank you very much. you're welcome. ẹ wò ẹ fẹ́ gbòòtọ́ ṣe rí níbi tá a gbọ́dọ̀ dé a máa ṣe sùúrù a máa ṣe ọ̀pọ̀lọpọ̀ sùúrù nítorí àpéjọ wa níbí kó lè dàbí mo dẹ̀ mọ́ pé ọlọ́run á fún wa àbọ̀rọ̀ mi ìlú ẹni a máa fi a máa fi sùúrù la máa fi yanjú gbogbo ọdún wa. dáàdi gbogbo nǹkan kan ní sùúrù máa ń yanjú bẹ́ẹ̀ ni. almost everything ní sùúrù máa ń yanjú. ok kẹ́hìndé mi yìí ó possible kọ́ wọn kan ṣòfò. ilé kìrìtẹ́nì ló wà lórí ọlọ́run kò sẹ́ni tó máa ṣòfò ní gbogbo ẹ̀yìn lẹ́jọ́kọ̀ yìí èmi tí mò ń bá yín sọ̀rọ̀ náà dẹ̀ ní ṣòfò nǹkan tó bá dé ni ó jẹ́ ká mọ̀ má ṣe pé inú ilé mi jọ ó fọlọ́ mi. ok sir ok sir nítorí pé ó jẹ́ christian house but ó possible kejì jẹ́ ti ṣọ́ ọkọ lé mi. èso oníṣẹ̀lẹ̀ ń bí nǹkan tó bá wà nínú ẹ̀yìn kò tọ́ jáde and stop all those uh, rubbish. kò sí wàhálà sir arábìnrin tó jókòó yìí ṣe fẹ́ mọ bóyá jẹ́ sí mi. mo mọ̀ ọ́ ṣé bá ọ̀dà ọmọ mi ni. good o ti lóyún. ẹ kí ló wá burú nìyẹn torí òfin lóyún ẹ wà á tẹ̀ mọ́ ọjọ́ ká àbí nǹkan rí nǹkan ayọ̀ ni bàbá mi àbẹ́ ẹ̀gbọ́n mi nǹkan ayọ̀ ni apasúnà àwọn èmi bá wà ń bẹ̀ máa wá bá yín kó wọn. ẹ̀yin lẹ rò pé nǹkan ayọ̀ ni o bọ̀ tí bá máa ti délẹ̀ ibi tó máa já sí ẹ mọ̀ pé nǹkan bàmí jẹ́ ni ẹ jọ ẹ bá mi béèrè lọ́wọ́ ẹ pé oyún tó wà nínú ẹ̀yìn báwo ló ṣe jẹ́. Ah, ẹ̀gbọ́n ẹ̀bẹ̀ o ìgbà tí tẹ̀ ń gbé yìí lọ yóò fẹ́ yìí ìyàwó mi oyún tó wà nípò ẹ̀ lóyún àmọ́ kùn nígbà tó ń ṣe màríà olókùn pẹ́ lóyún ó jẹ ti. ẹ má jẹ́ wọn bọ́lẹ̀ bẹ́ẹ̀ ẹ̀yin ẹ má bọ́lẹ̀ ẹ má jẹ́ ọ bọ́lẹ̀ rárá. ibi tó wà mí lọ kò yé mi. ṣé ẹni bá ti lọ iná ni ẹjọ́ máa lọ ẹ rí i pé mo dákẹ́ yìí sọ̀rọ̀ ẹjọ́ máa bá a lọ bẹ́ẹ̀ ẹ jẹ́ kó bí gbólóǹkan bẹ́lẹ́po kélépo ọmọ sí ràn wọ́n ní oyún tó wà nù rẹ̀ ta ló ní dáhùn ṣé tó bá ti sọ̀rọ̀ ó ti tán. okay sir um, at this point mi ní choice i will have to talk. okay. Oh. actually. ọ̀rẹ́ ilé ìkọ́rẹ́ ọ̀rọ̀ ẹ̀ actually kìíní kan sọ̀rọ̀ gidi kárọ̀ ọ̀rọ̀ ọmọ ni o. mo máa sọ mo máa sọ̀rọ̀. ẹ jẹ́ kó sọ ọ̀hún. dáre tẹ̀ ń wò x mi. x báwo kí ni x inú ọ̀rọ̀ tá à ń sọ yìí kò sí x inú ọ̀rọ̀ tá à ń sọ yìí ó lọ bẹ̀rẹ̀ ọkọ n tí mo fẹ́ kó mọ̀ nìyẹn ó náà ló sì bẹ̀rẹ̀ oyún bóò ló ṣe jẹ́. ọ̀nkú ẹ gbá wájú ilé ìwé kọjá rárá. ohun tí mo try láti sọ ni pé olólùfẹ́ mi tẹ́lẹ̀ bí mi àti èyí ti fẹ́ra rẹ̀. oyún bíi ti báwo. oyún bíi ti báwo. Are you asking me that question? no ṣé ìbéèrè ló béèrè yẹn because kò possible kò possible kò ẹ kò ń bí mi ò ń bí mi ní question yẹn ni no tell me ṣé tó o bá gbin nǹkan ò ní expect àti kó èrè ni no no no no what are you saying when you were having unprotected mm mm mm you were expect there àbí. mo understand nǹkan tó ń better. but what but what but what what are you even saying can you even listen to yourself ìgbà tó mọ̀ pé báyìí ló ṣe máa ṣẹ́jú àbí báyìí ló máa pa ló máa pajú débi panápaná o ṣe ti o ṣe ti ṣe the right thing. She ṣe kẹ́mi calm down now. no do not tell me to calm down o mọ reason tí mi ṣe ní calm down yeah because ìwọ gangan ti mọ ibi tọrọ yìí ti máa já sí and this is not the first time. ó mọ̀ kó tó máa ṣe as usual náà ló yẹ ń sìn. excuse me kí ló ń jẹ́ bẹ́ẹ̀. ọtí mo sọ yìí ẹ̀ náà. <laughs> Damilare, o ò ní fẹ́ tẹ́. No, no, no, wait, wait, wait, wait, wait. Mo fẹ́ mo fẹ́ gbọ́ ẹ dáadáa. Mo fẹ́ kí nǹkan tí mò sọ kó yé mi dáadáa. Kò lè jẹ́ nǹkan tí mò ń rò. Are you suggesting pé mo tún máa terminate oyún eléyìí? who are terminated because who because what. the situation you are evil you are wicked ẹni bí èèyàn ìkànnì ẹ ṣé èmi lè jẹ́ àbúrò ẹ̀ kò suggest irú nǹkan tó ń sọ yìí this is not the first time it's not the second time this is the third time òun ló ṣe dùn lẹ́nu ẹ náà láti sọ as usual so lẹ́yìn eléyìí then you tell me that okay o ti mọ bó ṣe kò yẹ kó wá sọ fún mi náà ó yẹ kó ti ṣe bóyá máa ń ṣe. Chike, I promise you will be the last. You know what? mi ò ní bẹ́ẹ̀ jà máa fún ẹ ní option ẹ máa fún ẹ ní so it will be your choice now read my lips sí pé kí n terminate ẹ. Eh? mọ́kàn kúrò ń bẹ̀ but you have a choice tó bá sọ pé ò ń ṣe mọ́ tó bá insist pé kí n terminate ẹ mi ò ní force ẹ but tí n bá wá decide láti terminate ẹ this will be the last time you will ever see me again. Ah. no no no no kì í ṣe tíkú kì í ṣe tarun mi ní pa mi ní para mi nǹkan tí mò ń sọ ni pé èmi àti ẹ àtújọ ever fojú rẹ̀ wòra wa mọ́. oh, oh really. wait wait wait wait so it's just for you to say yes or no what's your choice. ọmọ kan tó ṣẹlẹ̀ ẹ a ṣì máa terminate yẹn náà because mo mọ̀ pé mo ṣe irú iṣẹ́ ni iṣẹ́ tí mo lè ṣe tẹ́lẹ̀ kò ní iṣẹ́ kan tó gbádùn lẹ́nu iṣẹ́ iṣẹ́ gidi ni we need time láti arrange àwọn kankan ó yẹ sìn. dámiláre final answer. yes but. yes what àṣìbáta ló ní tèmi ìdílé ìpọ̀ ló máa ti. thank you. mo More. o. ẹjọ ọgbó kí ló ń sọ ọmọ ọ̀sìn náà. ọtọ ẹni ọba mọ bí ọ̀rọ̀ òkú sí òun lọ́tọ̀ ọlọ́rọ̀ ìgbà tó kù díẹ̀ kémi àti ìpọ̀dé máa rí

Dámiláre please stop ṣé lórí ọ̀rọ̀ yìí náà ló ṣe wù Dámiláre mo ti ṣàlàyé fún ẹ pé bàálùtù ti fún òun lójúmọ́ sí forget about it. Dámiláre I think I should set the record straight I'm engaged about to be married. ó mà ti ń serious pẹ̀lú ọ̀rọ̀ engage engage getting married soon a máa sọ ilọ́dún tó mọ́ mi lọ́wọ́ so kí la tún jọ wá fẹ́ máa ṣe kí i don't get. ẹ ẹ ẹ lọ fún mi kó ìpinnu sí mi náà bẹ́ẹ̀ ni mo máa ń ṣe báyìí òkè tó bá mọ̀ kó ìpinnu sí mi náà jẹ́ ká yẹ. kí ni program ẹ lọ́la ṣòfẹ́. àọ́lá ah, i'm very much available kò síbi tí mo lọ. mo ń bọ̀ ní ṣáìdì yẹn lọ́la so mo máa wá kí ẹ. ẹ ní ọ̀la àbí. èmi àtọ̀rẹ́ mi kan ẹjọ́ máa wá. ibo ni meeting point wa ibo ni ká ti pàdé. um i would text you the address of one eatery tó wà very close ibi tó bá wà so we can just sit down and talk. I didn't introduce Remy Izzy. She's a very beautiful lady. I'm sure you will má wo ni èyí kò sí kan tó fẹ́ fi ọ̀rẹ́ tí mo fẹ́ mi ti ṣe ìwọ mo fẹ́ rí. <laughs> èmi gangan ló dámiláre wo sí tomorrow kọ́lọ̀ ń ṣọwọ́ àjọ lálọ́. <laughs> dámiláre ó dàbọ̀ o mò ń drive ó dàbọ̀ o ṣe bye bye. <laughs> Please kò má bínú sí mi. I'm sorry. Bí o mọ̀ pé ojú àpá ò lè tàbí you ara. Please forgive me, I'm sorry. Àwọn ọmọ kankan on your face. Not your friend. You're the one I love. Olúwa dá mi lára. Yes, dear. Èmi ti gbọ́ o mi ò bínú sí ẹ. Oh, really? yeah. regarding pé kí nǹkan kan tó pa èmi àti ẹ pọ̀ i'm sorry ìyẹn ò lè ṣẹlẹ̀ mọ́. you just said you forgive me. yeah but you know i'm already taken. Dámiláre má worry lẹ́ni gangan ló máa meet ọ̀rẹ́ mi and i'm sure you will like her. Ọ̀rẹ́ mi. Hey baby. What's up, darling? What's up, Jerry? How are you? I'm fine. How are you doing today? Fine, fine. Wá pẹ́ náà. Wá bínú sí i. Mo ní kí sáré ṣe wọ́n tó tí kí n tó kúrò nílé mi. Wá bínú rẹ̀. It's okay. Wow. You look good. Wow. Thank you. Wow. Mr. Wow Wow Wow. Ṣo máa allow mi láti ṣe proper introduction? This is Omotoke Oladipo. Ọ̀rẹ́ mi tèmi ti máa ń sọ̀rọ̀ ìfún ẹni gbogbo It's hmm. okay. this is Damilára. Hello. Ah. <clears throat> In fact, ó ti ròyìn ẹ̀ gan-an fún mi. Èmi náà dẹ̀ ti ń dúró pé mo fẹ́ mọ àwọn ọmọ ọkùnrin tó kàn ń pariwo tó ń pariwo látọjọ́ ẹ̀. Ẹ̀mí pé ẹ ti ń sọ̀rọ̀ mi kí n tó débi báyìí. Ah, òun náà ni kò sọ nǹkan tá a ti sọ ah <clears throat> òwe yorùbá ni máa fi dáhùn ìbéèrè yẹn because àwọn yorùbá sọ wípé olówó ṣọ̀rẹ́ olówó òtúnṣe á máa ṣọ̀rẹ́ òtúnṣe but in this case ó yàtọ̀ díẹ̀ arẹwà méjì ó ṣọ̀rẹ́ ara wọn. <laughs> ojú pa mí má ṣe pọ̀ ọ̀rẹ́ mi ẹni afẹ́ làmọ̀tá mẹ́rin tó fẹ́ ni láyé o ilé ayé o ilé ayé o. wanu o nu ọmọ adarí wuru say magical e got me thinking of life and the things we do down the sky oh kini wọ́n pè ní swag what's the meaning of swag ah, this girl was thinking of life the things we do down the sky oh kini wọ́n pè ní swag ṣé èmi pẹ̀lú ìlú ẹ̀ka jọ̀wọ́ nílé ṣé ẹ wà ní problem má bínú kí má kọjú sí bíbá ẹ sí. nǹkan tí mo kan nìyẹn look here ah, ah, ó yẹ kó ti yí ẹ nà I you. ẹ sàn ó yẹ ká jọ wà ó yẹ kó ti yí ẹ. báwo ló ṣe máa miss mi gbá tèmi àti ẹjọ wọn bí báyìí ṣé bẹ́ẹ̀ mi lélẹ̀ ìwọ lélẹ̀. Professor gbogbo tí mo sọ yìí stop that jọ. please ẹyin kò yé mi. ó yẹ kó ti yí ẹ. ó mú bá ṣe jọ wà tẹ́lẹ̀ bá ṣe jọ máa ń ṣe wait wait wait wait wait stop it. stop what. Come má jẹ́ cut tí mo rò. kí ni nǹkan tó ń rò. dámiláre ìyàwó ọ̀rẹ́ ni so báwo ló ṣe máa jẹ́ kí irú ẹ̀mí were bẹ́ẹ̀ yẹn irú èrò burúkú bẹ́ẹ̀ yẹn well we are humans and ó nọ́mà ń gbà mí kí àwọn èrò burúkú kọ̀ọ̀kan kó máa fẹ́ wá tó bá ti ń fẹ́ wá ìwọ ló máa fọkàn ẹ ti kúrò máa ní pé èrò burúkú ẹ̀mí burúkú kúrò lọ́kàn mi kúrò mm. lọ́kàn mi irú burúkú kúrò lọ́kọ mi ladies yẹn náà ta ló kọ olórin olókọ fi yẹn lẹ́jàre ní pé x ṣé òun mọ gbogbo kan tá a ti ṣe ti gíra ìjọ kó kúrò nínú rẹ mi you know when I was you know I love you ọmọ wa máa ń ṣe ń bá ọ. tẹ̀mí lórí. mo ṣe máa ń pe orúkọ mi náà ń gbà yẹn náà with sexy love it, I love it. ẹ wọ́n bá. okay. I want to get you straight. Kí ni nǹkan tó fẹ́? Ah, very good question. Give it to me the deep keys, touches, that sound. Gbogbo kí ni ẹ ṣe ń rí ìlọ́pọ̀ lọ́wọ́? Wọ́n ti rí gbogbo ẹni mo fẹ́, gbogbo gbogbo ẹni mo nífẹ̀ẹ́ sí. Yes, baby, olùjọ́ tó ṣẹlẹ̀ náà. Ah, you told my wife I'm not going to watch it. I need you. You feel you feel ó tiẹ̀ dá ó tiẹ̀. Ìgbà tí ẹ ti fẹ́ rárá, ó tún wá ìjọjú ìbẹ̀ sí mi wà fi ṣọkọ. ẹ dákun á sì tún lè là ẹ ẹ dákun torí ọlọ́run ṣé ẹ rí ibi tọ́rọ̀ dé kò sẹ́ni tó jẹ̀bi o ẹni tó jẹ̀bi ọ̀rọ̀ rẹ̀ ṣé ẹ rí ẹni tó bá sì mọ ibi tí ọ̀rọ̀ ó kù sí òun lọ̀tá ọlọ́rọ̀ mo pè é nígbà tí ọ̀rọ̀ ìfẹ́ bẹ̀rẹ̀ mo pe ọmọ mi pé ibo ni a ti ń ṣerú eléyìí kẹ́ ẹ máa ṣe pàṣípààrọ̀ ìyàwó ó ní à ń ṣe bẹ́ẹ̀ l'Amẹ́ríkà àbí àbí téèyàn ọba ṣàdérí wọn sàmọ̀ fìbẹ̀ parọ́ fún yàn nígbà tí ń da Amẹ́ríkà rí nǹkan bí wọn bá kó kàn ní ẹ̀ńtẹ̀sìn lọ́rùn ńgbà èèyàn ò kú rí lọ́nà ẹ̀ ń ṣe bẹ́ẹ̀ lamẹ́ríkà lè ń bá o ti lọ amẹ́ríkà ò ti dé ṣébi ebi náà lè báyìí nísìn ó dájú ọ lójú báyìí ọwọ́ amíhìn omíhìn bí ìgbà tó ru ọ lọ ẹnìkan kò sí ìwọ ló ṣe ra rẹ̀ àbí tẹ́rí gbogbo ẹni tí wọ́n bá sọ ní ọlábọ̀dé ìpilẹ̀ṣẹ̀ wọn alábọ̀dé ní jẹ́ ọlábọ̀dé wọ́n kàn yí sí ọlá ní alábọ̀dé ó sì gba àbọ̀dé fúnra ẹ̀. ọ̀nkú oore dẹ̀ ni mo ṣe fún bọ̀bọ̀ yìí o ẹ ó tẹ̀ ló jẹ mí lógún. bẹ́ẹ̀ ló ń gọ̀ ló mú ló ló fún un lóyún ọ̀n fara kàn mí o má jẹ́ kí n fi nǹkan sí ọ má fi ẹ̀kú fọ́ọ̀bù ní mímọ dúró ti kára ti kára má fi nǹkan ní ọ̀dà sí ọ tó máa sìn. ẹ jẹ́ má nà lóko. o rò pé lílọ tí mo lọ sílé wọn àbí. o rò pé kókó ń ṣẹlẹ̀ láàrin wa wàmúwàmúwàmú yé àníkílẹ̀ fẹ́ sọ lè ayé dà gan-an takọtabo ọ̀rọ̀ yìí kan yín gbọ̀ngbọ̀n ẹ̀sùn mọ́ bí kẹ́ gbọ́rọ̀ mi kẹ́ lè kọ́ gbọ́n kólólé ayé rẹ pẹ̀lú àtòyé. It's got thinking of life and the things we do down in sky yo kí ni wọ́n pè ní swap swap what's the meaning of swap swap papa yé. It's got thinking of life and the things we do down in sky yo kí ni wọ́n pè ní swap swap papa what's the meaning of swap swap papa oh. ọ̀rọ̀ tó ń fẹ́ mú ni swap, pop, pop, pop. Yeah, ya yeah. sẹ́ẹ̀ bá ní nǹkan kan kí ló lọ ṣe ń lè mọ́ ni. ẹ ẹ wo bí ẹ má tiẹ̀ jà fà ẹjí ló lọ ṣe ń yẹ abẹ́ yìí pé ọmọ ọmọ ọjà náà. ẹ mẹ́jà fàmọ́ sẹ́rẹ́ ní tó gbẹ́ kòtò ọ̀gbẹ́ jì ẹni tó kó sí náà sì fara ọ̀pẹ́ ní fẹ́lẹ́dùà trade by barter náà là ńgbà tí eléyìí ti wú eléyìí tó ti kún lórí a lè ní ọyọnu ẹ̀yin tí ẹlẹ́ẹ̀ṣe nǹkan kan ẹ wàá bẹ̀rẹ̀ sí í ṣe nǹkan kan nísìn ẹ eléyìí náà yóò mú eléyìí lọ wọ́n mọ̀ lọ fẹ́ra wọn case close wọ́n mọ̀ fẹ́ ni yóò mọ̀ fẹ́ ni yóò mọ̀ fẹ́ ọmọ yín bẹ́ẹ̀ ni mo sọ àmọ́ ara mi já ara ṣe ń tẹ́lẹ̀ yìí ṣe dà ṣe ń tẹ́lẹ̀ yìí ṣe dà mi kò kó mi à yanjú ẹ̀ báṣọ bá ti yán yàkuyà ìránkùnà lè yàn ràn yóò mọ̀ fẹ́ ọmọ yín o yóò mọ̀ fẹ́ má ṣe pọ̀ ọ̀rẹ́ mi ẹni afẹ́ làmọ̀tá mẹ́ni tó fẹ́ ni láyé o ilé ayé o ilé ayé o inú bá jẹ́ pa ṣẹ́bí mi má ṣí o ìrì ń tó wà nù o inú ọmọ adarí wúru. ìyàwó ẹ̀ dẹ̀ like party like party wọn so kí ni reason ti kàjẹ́ kó move wá sọ́dọ̀ mi kàjọ máa lọ sí party yẹn then adé is of the stress ìwà múyàwó rẹ ó gbé lọ́dọ̀ rẹ ọ̀rẹ́ náà múyàwó tiẹ̀ ó gbé wá sọ́dọ̀ rẹ kílẹ̀ bí wọ́n ṣe. What's the meaning of swap? It's got me thinking of life and the things we do down the sky. Yo, did it work with a swap? What's the meaning of swap? It's got me thinking of life and the things we do down the sky. ẹni jìnnà a ó rí ibi tásí fòdóbi lẹ jẹun o wàmù wàmù wàmù yé wàmù wàmù wàmù yé. àní kí lẹ fẹ́ sọ ní ayé dà gan-an takọtabo kan yín gbọ̀ngàn ẹ̀sùn máa bí kẹwàá gbọ́rọ̀ mi kẹ́ lè kọ́gbọ́n olólè ayé rẹ pẹ̀lú ọgbọ́n àtòyé. yàrá thinking of life tó fi mú o and the things we do down in sky tó fi mú o kiri wọ́n pè ní swap swap what's the meaning of swap swap papa yàrá thinking of life.